Kamasi, the beach border. Don't even know that love exists until you came into my life. A brand new journey. Whoa. Ìfẹ́ tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my your refuge. I'll be, I'll be, I'll be your refuge. I'll be, I'll be, your Superman, Superman. agbara yeah. Agbára, agbára ìfẹ́, eh, eh. kó wá gbẹ̀mí agbara ife, ìfẹ́ gbẹ̀mí wọ̀. agbára agbára ìfẹ́ eh, kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ìfẹ́ ló sáyé pọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. tinú bá ṣe ṣí mi ìgbà ò bá rí inú mi rí inú mi. inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. I'll be your refuge. I'll be your refuge. I fight for you. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman. Agbara, agbara, ife, eh, eh. kó wá gbé mi wọ̀. Agbara, ife, gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀, kó wá gbé mi wọ̀. Agbára lágbára ìfẹ́ kó wá gbẹ̀mí o agbára ìfẹ́ gbẹ̀mí o. agbára lágbára ìfẹ́ kó wá gbẹ̀mí o agbára ìfẹ́ gbẹ̀mí o. agbára lágbára ìfẹ́ kó wá gbẹ̀mí o agbára ìfẹ́ gbé mi wọ̀. agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. ìfẹ́ ló sáyé bọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó sọ wá pọ̀ kò ní tú àká ṣe ṣì bí ìgbà ò bá rí inú mi rí inú mi inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. price ẹ̀ up there. àwọn bí fẹ́ kó like ẹ̀ more than before. really? favourite ẹ̀ náà. Hmm. àmàlà. <laughs> oh yeah. very hungry. Mm. Mm. tó sìn kó o gbàdúrà fún mi. We are blessed already. <laughs> Thank you, darling. saying now? kí ló ń sọ lẹ́nu now? see ṣé o rántí wípé o promise mi ní owó ní June sixteen owó tí mo béèrè lọ́wọ́ ìdúdẹ sọ wípé o máa fún mi tó bá ti di June sixteen so now you forgotten. ṣé that's why to ṣe stop at máa of course i'm gonna stop because hey. it's not fair ah, anymore. no. Come, ah jojo ah, jojo. no no ah i was only teasing you. you can't be teasing me with all this kind of expensive joke. Come on now. You know how important this money is to me. Eh? Oh, níbo ló ti fẹ́ kí n ti rówó. Um, tó bá di àárọ̀ I'll give you the money. I'll give you. Are you serious? Of course I'm serious now. Ṣọ́bọ̀ pé kan tó bá ti jẹ́ ìdùnnú ẹ̀ ìdùnnú mi náà ló jẹ́. Wá stop àti máa jẹun all because of that. Oh, I'm sorry. Thank you, darling. <laughs> I can not eat now. Oh, yes, you can eat. I need to sort that for that money is very important. and I want you to know that anything to what you do, won't do even. I know, darling. I love you. Love you, boy. <laughs> <laughs> Hmm. Hmm. Oh. Oh, no, take my thing. Agbára, agbára ìfẹ́ kó wá gbé mi wọ̀, agbára ìfẹ́ gbé mi wọ̀. Agbára, Agbara. ìfẹ́ kó wá gbé mi wọ̀, agbára ìfẹ́ ló sáyé pọ̀. ìfẹ́ tó sọ̀rọ̀ pọ̀ kò ní tú If I check the time now, I don't think it's already 12 o'clock. And we are doing this till daybreak. Huh? Over and what? over and over. Uh-uh, uh-uh. Mm-mm, mm-mm. Fọlá, ọmọ ẹgbẹ́ mi ò ní stamina tó ní. Ọkàn Tell oh, <laughs> stop. <laughs> I'm listening. Tell me. But you should know right now that when I mm. say stop, when I say no, I <laughs> mean I want more. I know, right? stop. So I'm gonna give you two. Oh no! Ah! oh my god! Mm. oh my baby. Don't even know that love hurts. until you came into my life. ìfẹ́ tó ń ṣan bí òkun ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I will be, I'll be, I'll be, I'll be, I'll be your refuge. I be, I'll be, I be. will be Superman. Superman. Oh, yeah. Agbara, Agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbẹ̀mí wọ̀ agbara ìfẹ́ gbẹ̀mí wọ̀. Agbára agbára ìfẹ́ eh, kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ìfẹ́ ló sáyé bọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká. tinubu ṣe ṣí mi ìgbà ò bá rí inú mi rí inú mi. inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. I'll be your refuge. I'll be your refuge. I'll fight for you. Oh, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman. Hello, come. through the stress of pé o lọ drop mi ní airport ẹ̀ kó tó máa dá nìkan padà lọ sílé because of traffic ìdí nìyẹn tí mo fi tètè kúrò nílé tí mo pẹ́ taxify. èjì ẹ wá jí mi kò tí mi mọ̀ at least máa gbé ẹ ní airport. kó dẹ máa wọ fọyẹ mo ti jí o kí lè sáré ra ẹsẹ oúnjẹ kí n tó kúrò nílé. àwọn òkúta ẹ̀ tí pẹ́ tí mo láǹdì ń sìn bẹ́ẹ̀ mo wà á lo káàbù ń sìn. Bismillah, düşürür Şu doğru. Don't even know that love exists until you came into my life. I brought oh, you joy. Are you Come into my life and change my life. àwòbí àwòbí àwòbí àwòbí àwòbí your refuge àwòbí àwòbí. I'm so happy. I'm so happy. Thank you. My head and my my Yeah, it's alright. Ṣé o máa pé ìdùnnú ẹ̀ ìdùnnú mi ni? Kò dẹ̀ sí nǹkan kan náà láyé tí mi ò lè ṣe fún ẹ. is the okay. àdúrà ìnìkọlù you, ṣàní just keep praying for me okay. all right baby um, I'll call you tí all right darling bye. that were in existence for over ten years ẹ Kuku. google ẹ náà. ah madam kí ni àrídájú pé ta bá kó àdúró owó ìfún yín a ní pàdánù nínú business Um, sir kì í ṣe wípé torí mo wá represent company wa ni mo ṣe ń sọ àsọdùn but I can assure you pé seven other companies ló ti bá wa dòwò pọ̀ and up to this moment bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìbáṣepọ̀ wa ó sì dánmọ́rán nítorí pé a jẹ́ olótìtọ́ àti olódodo sí wọn náà dẹ̀ and that again you can google it too. Um, nǹkan tẹ́mi kọ́ fẹ́ point out ni pé ẹni pé a máa fi three months láyé dòwò but don't you think three months is a very long period of time kí business as in a company kókó kó owó kan síbi kan without anything for good three months. well I understand your fear madam but the thing is that I command máa pay three months ni just to be on a very very safe side but in most cases kò ń pé three months rara. yes. inú wa dùn gan-an láti rí yín ọ́fíìsì wa. oh I really appreciate oh thank you so much madam uh, thank you everybody for the audience. Uh, um, well uh, madam. yes sir. àti ṣetán láti kó fifty million naira fún yín báyìí lára àkọ́kọ́ ni o tí business yẹn bá lọ tí a rí òótọ́ nínú. No, nǹkan tí ẹ bá wa ṣe a máa fún yín ní ìlọ́po mẹ́rin owó tí a kó fún yín kí a fi ìtúnṣe business iwájú sí. Oh, thank you so much sir thank you mo appreciate it ẹ̀yin ẹ dán wa wò náà ẹ ní regret ẹ sir. Yeah. thank you sir. Yeah, so um, ó ní àwọn document ẹ̀ máa bá mi sign. Okay. don't even know that love exists until you came into my life a brand new turn. Ìfẹ́ tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I will be, I will be, I will be, I will be. I'll be your refuge. I'll be, I'll be. I'll be, I'll be. I'll be, I'll be. your Superman. Superman. Agbára, agbára ìfẹ́. Eh, eh. Kó wá gbẹ̀mí wọ̀. Agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ẹwà ẹwà a ah. ẹ eh, ṣe eh, àkọjálẹ́gbẹ́ eh, mi ẹ kàn sí a máa lọ bẹ́ẹ̀ ni a ah, kí ni ọ̀dà ẹ wo ẹ̀yìn ìyá wa. ẹ wo èmi o èmi lọrọ ọ̀gá àmọ́ wọn ò ṣe general kọ́lẹ́ǹtì ìrà wà lójú bí a bá pọ̀ jù báyìí lọ mi yín hmm, I know you can understand. Um, baba ṣe Ah, yorùbá tẹ lò fún kẹ́mi yẹn ó ti pọ̀ jù fún kò lè yé kò lè understand at all ọmọ yorùbá lèmi mi gbọ́dọ̀ gbàṣà wa lárugẹ. Um, sori kẹ́mi nǹkan tí bàbá ń try láti sọ ni wípé wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ and he want to talk to you privately without me. kó má ti yàn kankan bẹ̀. kémi kan máa sin bẹ́ẹ̀ oh. eh, méjì. Eh, ìrànlọ́wọ́ ẹ̀ oh, eh, wọ́n sì wà nínú ọgbọ́n tó pọ̀. àbúrò ọ̀gá lẹ́jọ́ra hmm. ti ti ti ti sọ́ọ̀sọ̀ ti sọ́ọ̀sọ̀ yìí lẹ́jọ́ra hmm. ọ̀gá ò fowó lójọ. àbúrò ọ̀gá lẹ pé hmm. nígbà tẹ tó pè ní mi. ti já àbúrò ọ̀gá wò ó ṣòro ọmọ tó wọlé lọ eh? ọmọ ni. na my babe na my ìyàwó mi gbọ́dọ̀ gbọ́n pé níbodè wá mi wá sí mi yìí. kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́. ó ti dá owó ẹ̀fẹ̀ farabalẹ̀. jẹ́rẹ́rẹ́ tẹ́ ń kà yìí mo ti ṣe báyìí mo ṣe mo fi mẹ́nu mọ́ n ò lè sọ nada n ò lè sọ nada. ṣé o bá cooperate. máa jó ẹ lójú ọlọ́run ọlọ́run bá ń gbọ́ máa jó ẹ lójú double promotion ló tún máa nínú ilé yìí lọ kìkì tí mo tún máa máa fún ẹ ìdáhùn mi gbọ́dọ̀ pọ̀. wọ́n wá jọ yín lójú wọ́n corporate wọ́n àlùmọ́rù wọ́n epsilon wọ́n kùsì. bàbá yìí yẹ tíwálè. ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́

ọ̀tàn nìyí kò sí ní tọ́kàn mi àtẹ báyìí mi jẹ àyè tí mo kọ́kọ́ wá tẹ́tẹ́ lọ́pàá mi mi àti báyìí òtí láti. Oh, ah, thank you so much, madam. Oh, you're welcome, sir. Yes, um, as you can see, èmi àti àwọn staffs mi a ti ṣe meetings upon meetings kó tó di pé a a invite yín and we are all impressed bí a ṣe sọ̀rọ̀ ilé iṣẹ́ yín gẹ́lẹ́ làbà àbọ̀ one thing wọn ò ní fẹ́ kí ẹ disappoint wa no sir mo fẹ́ kẹ́ wà rest assured pé a lè disappoint ẹ ọlọ́run á gbà fún wa ọlọ́run tó ti ń gbà fún wa látijọ́ ìkọ́ ìkọ́ díẹ̀ mọ̀ ṣe sí wa. Eh? and I promise you that after this first leg ẹ̀yin gbogbo lẹ́tọ́ máa request for. really oh yes. Uh, thank you so much. All right, sir. I appreciate it. All right. All right. All right. All right. yín gbé bàjẹ́ ìka ọkùnrin ni bọ̀bọ̀ tẹ̀ ń pè ní Fọlámi àbí orúkọ yìí ìjọ tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún báyìí lẹ́mí mi ti ń takò. friendship ni kò jókòó dalẹ̀. ṣé ìyá rẹ̀ mi? báwo ni? ojú ẹ̀ máa lọ́kẹ́. Ah. lọ sí ìyàwó. àti bí mo ti ń wọ ìjà rẹ̀. ìdàrú ojú mi ń dán ojú ti ẹgbẹ́ mi báyìí. Ah, ṣojú lè ah, in fact. well you know like the saying only pé when you are happy. I can see me about ti ń dùn ọmọ ahọ́n I can see it all over you. thank you darling. Mm-hmm. Ah, ah ìgbọ́lọ́dà You kí n wá rí ẹ náà ni o. To ọ̀rẹ́ mi tó bá I nù mi ìfẹ́ sọ̀rọ̀ yìí ń ṣojú àlejò ẹ̀ ni. àlejò. ọ̀rọ̀ ọkọ̀ to introduce mi Oh, sweetheart me follow me. Mm, Ṣé àgbọ̀n tèmi? Àbúbá dẹ̀ sọ lójú ẹ̀ náà. Ẹ ṣáà Eh. mọ̀ mí tó mọ̀ pé bọ̀bọ̀ yẹn ó kéré sí ẹ̀gàn ni because ah, mi ò mọbi tó fẹ́ gbé wọ e ṣé o lè present yẹn fún àwọn ọ̀rẹ́ wa káwọn yẹn dẹ́ accept ẹ̀ ṣá. ètò ni wọ́n sọ wọ́n jù kí ni tí wọ́n wọlé tó ń sọ yìí ṣé wọn náà ti join wọn ni. àwọn ah, ah, tó fún wípé eh, eh, age is a barrier when it comes to love kí ni age láti ṣe pẹ̀lú love age has nothing to do with love. Hmm ìfẹ́ ló important he loves me i love him so and i'm happy. ọ̀rẹ́ ṣé o rí pé inú me. i can see it all over you. and you don't know pé tí inú èèyàn bá dùn láti inú ó máa hàn níta ni. of course. and you're not happy that i'm happy. i'm happy you're happy. Uh-huh. but this happiness I pray it lasts. Oh, it's going to last. <laughs> I don't think so. You're not God. Oh. Tó bá sọ bẹ́ẹ̀, but ṣòrí ọmọ mi látànà kó tó dé ni o. Àṣà jẹ́ máṣe kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tí mi ní sọ lójú ọlọ́run ṣé orí wà lọ́bọ̀ yìí ọ̀bọ ni wọ́n kò sí rírí tó fẹ́ ṣe fún wọn wọ́n padà yà ní láṣọ̀bẹ̀ yìí. bẹ́ẹ̀ni ee tí wọn rí eléyìí kò ní in everything ẹ ti jọra yín ra ẹ wà compatible. ibi tó ti rọrùn nìyẹn ẹni tó mọ̀ ló tún crucify ẹ̀ báyìí ṣé orí tó bá mọ bọ̀bọ̀ fọlá mi yìí wá rí i pé he's just a total different person from gbogbo àwọn ọkùnrin tí mo ti bá pàdé ilé ayé mi. ọ̀rẹ́ tí mi bá sọ ilé ìfún ẹ kò sẹ́ni kankan tó máa sọ fún ẹ ṣé orí bọ̀bọ̀ tèmi ń wò yìí sè mo ti lè fi séèjì kan tó máa jẹ lọ́la kò ní orí kankan tó fẹ́ ṣe fún ẹ. má sọ bẹ́ẹ̀ mọ́ ó ní orí púpọ̀ tó máa ṣe fún mi. Ah, Bójútúndé kí ló ń ṣe ẹ̀ náà hmm. ó mọ̀ mí ó tún ṣe mí ó mọ̀ nǹkan táwọn ọkùnrin ti fojú mi rí ohun àrà tó ti fi mí dá bàbá ìdè wa dé sílé ayé mi lọ́gán báyìí ó dé wá sọ gbogbo nǹkan tó ń sọ yìí I love him bàbá ìdè nífẹ̀ẹ́ mi and if you are my friend as in ọ̀rẹ́ mi tòótọ́ ó yẹ kí inú ẹ̀ dùn fún mi ni. I'm happy for you. yes nǹkan tí mo rí lọ́la ó jù báyìí lọ. tí wọ́n jẹ́bi wòlíì ni. ẹ eh, mo ṣe wòlíì. ó jẹ́ kí n ṣe ọlọ́run. bẹ́ẹ̀ ni ayọ̀ ló máa já sí. if you love me accept him ọkùnrin ló fún bìnrin gbọ́ eh, eh. eh, tèmi Yétúndé ọ̀dà má bínú ó ti bínú má bínú ìyàwó ọ̀sìnkì èmi nìyẹn ṣé ní ọjọ́ wedding wa wọ́n ló máa ṣe chief bridesmaid as in I can't wait. Ah! I can't wait. Falami is <laughs> just a sweet person. Ah, every day is just like a new day with him. Yes. Ọlá aṣọ àjùmọ̀. Ah, ah. Aṣọ mi ò ní àti. Alágbà ọ̀dọ́. Wà á jókòó wò, wà á jẹ gẹ́gẹ́, wà á mú mú mú mú. Aṣojú ah, wọn gbà kejì. What do you mean by that? O ti mo sọ títí títí ìwọ ló gbọ́ tó kọ tí kú, ohun yẹn ń sìn, obi tó bá ẹ dé. dàbí àlá lójú mi rí. irú wọn máa padà ya wèrè mọ́yàn lọ́wọ́ ni olórí burúkú nínú wọn ẹ ẹ fi ibi kọ́kọ́ wà compatible rárá rárá ṣé torí ẹni ojú lọ ní ìdúró in fact obi tẹ̀ ẹ́ ìmọ̀ pa lórí ìdúró kò lè bẹ ẹrìn kó kú ọ̀nà rí pé káwọn èèyàn rí pé ah, èèyàn ló wà yìí ọmọ kékeré pátápátá ni so in fact ó tẹ̀ ń mo ń rò bákan bákan àbí ìwọlódé ló fóṣọlẹ̀. ṣe sùúrù. ó ní kò jáde. Ah. Ah. Don't even know that love exists until you came into my life. A brand new journey. Ìfẹ́ tó ń ṣọ́ bí òkú, ìfẹ́. Come into my life and change my life. I will be, I'll be, will be, I'll be, will be your refuge. I will be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman. ẹ ẹ welcome báwo ni gbogbo òun kọ́ ṣe ìkejì ọmọ rẹ ti yẹ díẹ̀ jù ọmọ yẹ̀wò mi ṣáṣá ló jẹ ọmọ ṣèké kúrò ń bẹ ọmọ bí ò bá ṣèké ara èrò àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ó rí bí adó sí pàṣẹ tí gbọ́kọ̀ lọ rẹ ṣe àdó dé fàbáyé. ojú yóò dín dùn. ó tọ́jú ẹ̀. wọ́n lè sọ pé nàìjíríà gbóná inú tèmi gan ti ẹ̀dùn láti rí ẹ lálàáfíà. ṣé torí mi náà lè ṣe wá wọ tẹnura tẹ gbé gbègbè lórí náà. ìlẹ̀kẹ̀ tí mo fẹ́ fi sọ́rùn yẹ́ ẹ̀ ní òjè mo fẹ́ kí ẹlẹ́kẹ̀ tó lóye kan sọ́rùn. ìtorí mi lè ṣe fúra tẹ wọ fúra tẹ. gbogbo ìlẹ̀kẹ̀ ló kù kí n gbé sí nàbà. Ah. ẹ wẹ́kọ̀. ẹ ṣe ti ṣe ìdúró ẹ̀ náà èmi ò mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ṣe ó lè tó lè jagunjagun èmi náà lè gbàrú ẹ̀ náà ẹni ẹlẹ́ni ẹ mm, wo ẹ̀yin ni mo máa um, sorry um, ìyàwó mi ìwọ ni mo máa bẹ̀ tó ọlọ́run kò sí nǹkan tí kò ṣẹlẹ̀ ní abẹ́ ọ̀run ṣùgbọ́n a máa máa tún ara wa bára wa ṣe náà níwọ̀n ọkọ àtìyàwó kò síbi tẹ́ máa tíra yín sí please tó ọlọ́run jọ̀ọ́ ro tèmi mọ́ lára jọjọ Ọlọ́run. ẹ wò èmi ti jẹ́ kó mọ̀ láti bẹ̀rẹ̀ mo ti fọ̀ sí inú nǹkan báyìí mo ti wọ pé ọmọ lẹ́lẹ̀ kò sí tẹ́ bá gbé wọn sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ ni ah, ah. mo sọ fún un mo ní kò sí tẹ́ bá daṣọ fọbọ òun náà ló máa padà yàyàn láṣọ. ọ̀rẹ́ ìyàwó ni ẹ má jẹ́ kí wọ́n dàrú tẹ́ bá láìkì ọ̀rẹ́ yín ẹ jẹ́ kí. nǹkan tó ṣe ni mò ń sọ. Ah. èyí ti dàrú. beg I beg you. Mi mama, mọ̀ mama, don't ò mọ̀ mọ̀, mama. mi ò mọ̀ mọ̀, èṣù lélẹ̀ iṣẹ́ èṣù it. Mi ò dẹ̀ ní jẹ́ kí èṣù ya mi my mọ́, ìwé òtún ṣọ́mọ lọ́wọ́ mi mọ́. Ọlọ́run, jọ̀ọ́ mi ò believe pé o lè ṣe nǹkan tó ṣe é fún mi tó bá ní o máa ṣe rẹ̀ fún mi máa jiyàn. mi ò mọ̀ọ́mọ̀ mi ò mọ̀ọ́mọ̀ kò yé mi náà iṣẹ́ èṣù ni ọlọ́wọ́ èṣù ni. lórí bẹ́ẹ̀dì wa. oníṣẹ́ èṣù èṣù orí títì ilẹ̀ kò tí sẹ́ni mọ́tò kú lọ kú dáadáa. ẹ jẹ́ kó ń sọ̀rọ̀. àìsàn àti pé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ni jọjá rí ìyàwó mi dúró ọlọ́run má gbọ̀tẹ̀lẹ́gàn please please ilé òní dá o abánidá òní bá mi débẹ̀ o àmín abánidá òní bá débẹ̀ o àmín ṣé ní ti bá ṣẹlẹ̀ náà ilẹ̀ nira yín tó ti yé sìn please please. mo fẹ́ bí ẹni bẹ̀rẹ̀ kan. ǹjẹ́ ìkọ́kọ́ wà tí olólùfẹ́ méjì máa fi bára wọn lọ tí mi fi bá ẹ lọ. náà kò sí gbogbo ẹ ló fi tẹ́ mi lọ́rùn gbogbo ẹ pátápátá dẹ̀ mọ̀ mí o. wọ́n oh! gbọ́ ọmọ tó nǹkan kékeré ó lè break out. Oh! ó dẹ̀ gbọ́. please please please ìyàwó mi please kí wọ́n lọ́rùn má rò mọ́ rárá rárá jẹ́ ká fi nǹkan tó ti lọ sílẹ̀ bó ti lọ nìyẹn please kí wọ́n lọ́rùn obìnrin kò ṣe nù ọ́ láti ẹ̀ náà ni mo wò mọ́ lára mi eh, bá ti fẹ́ ṣe bá gbogbo ojú ẹ̀ jẹ́ please. mo lọ́ọ̀bẹ ju ìgbésí ayé mi rẹ̀ mi ò lè dáyé láìsí Fọlámi. ìfẹ́ tó ń ṣan bí òkú. Ah. ìfẹ́ mo ti dárí jù. o ṣe mo appreciate o ṣe. ọkọ tó lè kú ẹ jẹ́ bá mi bẹ̀ kọ́ lábílẹ̀ bẹ̀ kọ́ ẹ bá mi bẹ̀ pé kó jọ kó má dọ̀rọ̀ ẹ̀ wò mọ́. ní oṣù rẹ̀ rẹ̀ ní oṣù rẹ̀ rẹ̀ kò lè ever dọ̀rọ̀ ẹ̀ wò mọ́ láyé ọ̀wọ̀ kì í ṣọmọdé ọmọ kan tá a ti fà kó tó dì sí ni kò kò kò kò lè ṣe rẹ̀ I promise. mo náà ti realize mistake rẹ̀ ẹ ṣe thank you thank you thank you. don't even know that love exists until you came into my life a brand new journey. ìfẹ́ tó ń ṣan bí òkun ìfẹ́ látọ̀run wá. come into my life and change I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your refuge. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman, Superman. oh yeah. Agbára, agbára, ìfẹ́, kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. ìfẹ́ ló sáyé bọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó sọ wá bọ̀ kò ní tú àká ṣe ṣí bí ìgbà ò bá rí inú mi rí inú mi. inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí your refuge. àwọn bí your refuge I fight for you. Oh, àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. I'll be your Superman. Agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀ kó wá gbé mi wọ̀. Agbára agbára ìfẹ́ eh, kó wá gbé mi wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. agbára agbára ìfẹ́ kó eh, eh. wá gbé mi o agbára ìfẹ́ gbé mi o. agbára agbára ìfẹ́ kó eh, wá gbé mi o agbára ìfẹ́ gbé mi o. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. I'll be your refuge. I'll, be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman, Superman. yeah. Agbára, agbára, ìfẹ́, eh, eh. Kó wá gbẹ̀mí wọ̀, agbára, ìfẹ́, gbẹ̀mí wọ̀. Agbára, agbára, ìfẹ́, eh, eh. Kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí. I'll be, I'll be, I'll be, I'll be your Superman, Superman. agbara agbára ìfẹ́, eh, eh. kó wá gbẹ̀mí wọ̀, agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. Agbára, agbára ìfẹ́, eh, kó wá gbẹ̀mí wọ̀, agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ìfẹ́ ló sáyé pọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó so wá kò ní tú àká. tinubu ṣe ṣí mi ìgbà ò bá rí inú mi rí inú mi inú kan mo lò sí. ẹ ẹ mọ̀ nǹkan tí máa ṣe fún mi màá pèké kí n pè é. expect calling for the past two weeks so what ṣe ṣe pè mí i was like oh my god so no ní choice than pé i'm too excited man. i understand but to come back to my journey. Uh, i'm sorry darling. it's okay it's okay. any other person. I'm ah, sure no wahala. my glasses. bó ló fi Oh, yeah, it's a long, it's a long. to buy a pack here. <laughs> All right, darling. Don't even know that love exists. Until you came into my life, a brand new journey. Ìfẹ́ tó ń ṣàn bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I will be, I will be, I will be, I will be, I be your refuge. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, your Superman, Superman. Agbára, agbára ìfẹ́, eh, eh. kó wá gbẹ̀mí wọ̀, Agbara ìfẹ́ gbẹ̀mí wọ̀. agbara agbára ìfẹ́, eh, kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbé mi rọ. ìfẹ́ ló sáyé bọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó sọ wá. kọ́ ọmọ lọ fún hospital please. ọ̀ ọ̀ wọn kò yín ṣe you know jẹ́ kí kọ́kọ́ go first step go. Oh, hey baby, just a surprise, you know. <laughs> oh yeah, happy birthday to you, happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. <laughs> Long life and perfect prosperity Amen. to you, darling. Oh, baby. Uh-uh, can you imagine? It's my birthday. Ó tún wá tán mi wá sílé, ó wá tán mi wá sílé, tó tún wá jẹ́ ní bedroom. Ó tún wá tán mi Yeah, because I know after the wish, we go to the next stage. Next. <laughs> to celebrate Next stage here. Yeah, you <laughs> know what I'm saying. You're, so not, you're not <laughs> here. Sarah. Ìfẹ́ tó ń ṣan bí òkú, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. Aya. I'll be, I'll be. I'll be, I'll be. I'll be. I'll be. Because I can't imagine living without you. I'm so used to you. Uh, well, what do you mean by for the next month? Uh-oh. Shut up, like, next month when you travel. No, babe. No. Don't start. Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Kí ni gbogbo eléyìí náà? Fọlámi stop. No, no, no, no, no, no. Má fi mi mímú more. jẹ. Mi ò kì í ṣọmọdé o. Ah, kí ni gbogbo eléyìí? me stop this now. No, no. Must we always go over this? Must I explain for? ẹ. Please, don't do this. You know I'm not going for pleasure. School ni mo ń now. And so? And so, baby, come on now. You're going for so long. Okay. Torí pé o ti I can't live without you. No? Hmm? Ló ṣe ṣe gbogbo nǹkan báyìí tó gbogbo nǹkan tó ṣe ló ṣe ṣe fún mi. Now listen, listen, relax, relax. To bá lọ síbi tó ń lọ. Hmm? Ṣé o mọ̀ pé kò sẹ́ni gbọ̀dọ̀ mi báyìí máa máa pokùnso máa kú sí ẹ máa para mi sí ẹ lọ́rùn bá dẹ̀ sì para mi sí ẹ ibi tó wà ẹ wà wá ọkùnrin mi wà wá fẹ́ bẹ̀. má pa mí stop this now ó ṣàmù pé kì í ṣe pleasure ni mò ń lọ fún success wa ni mò ń lọ fún at mo fẹ́ lọ kàwé ni. By the time I come back, I'll be highly placed in Ibishe, and that means more money, better life for both of us. But babe, owó kò nífẹ̀ẹ́ náà. I know. But in order for us to prepare for our future, I need to have tá a bá fẹ́ <sighs> You know what? I understand how you feel. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tó ń wọ̀. Ṣòrí bí mo ṣe ń education mi náà ni mo save up for ẹ. So mo fẹ́ assure ẹ pé o ò lack anything while I'm away okay because èmi gan kì í ṣe pé máa wùn mí kó padà lọ sí ìdí iṣẹ́ tó ń ṣe now no so don't worry we will be fine. But baby, that's that's not the issue. We'll be oh, fine, baby, baby. That's not the issue. I need you more. Agbára, agbára, ìfẹ́. Eh, eh. It's okay. Kó wá mi wọ̀. Èmi wà òkè ń Yeah. Agbára agbára mo fẹ́ eh, eh. mm. kó wá gbé mi o agbára mo Okay, okay, okay. I love you too, baby. Yeah, fine. See you then. Àǹtí mi, kí ni ọjọ́ sọ̀rọ̀? Má mẹ́bọ̀, kí ló fẹ́ mọ̀? Kí ni àti bá ìgbà mi? níbi ló ti mọ́ra yín. ìgbà wo lèmi àti ẹ meet up. Hmm. so màá wá pè ẹ́ jókòó máa sọ fún yín pé ah, àbúrò mi o mo ti ní boyfriend o hmm. ó ṣòkó mo ti máa ń sọ̀rọ̀ fún ẹ jù anyway ṣá hmm. he has been my boyfriend for so long èmi àti ẹ̀ṣẹ́ ẹ̀ ti wá reconnect àpàdé somewhere somehow although àwọn méjèèjì àjọ ń fọ́ọ̀mù fúnra wa but then a lè hide it because a máa ń click gan. Hmm. but ṣé lè ṣóun pé ẹni tí ẹ ń sọ yìí ẹ ṣóun pé èèyàn dáadáa. Hmm. he's actually a good man mo ti mọ̀ tipẹ́ náà kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ so he's good. connection yẹn gangan ni there is just something about him i can't explain bọ̀ ah, ó ní bóyá máa ń click as in èmi àti a máa ń click a máa ń wọnú ara wa gan even when I try to be so hard to dey help it máa ń melt and I think Until you I came into my life a brand new journey. Ìfẹ́ tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. àwòbí àwòbí. ìgbà yẹn ṣọ̀wọ́n gbọ́gbọ́n ni o gbọ́gbọ́n mi sọ bẹ́ẹ̀ but kí ló ń dúró wò láti bí iye ọdún tó sọ pé o fi wà nílùú òyìnbó tí o fi lọ́kọ kí ló ṣẹlẹ̀. sí nǹkan tó ń dúró dè náà ó ń dúró lọ́kọ ẹ̀ hmm. èmi ló ń dúró dè. because ah, gẹ́gẹ́ bí kò ṣe padà dé ìsìn <laughs> èmi náà ló wà bá. ọkọ ìyàwó báwo la ṣe fẹ́ ṣe rẹ̀ báyìí ìbò ló fẹ́ fi jayé sí. Aisha. now ah ṣé ìsinmi ẹ̀sẹ̀ wọn wípé jayé ju ẹ lọ tí wọ́n fi kan lẹ̀ lójú tẹ́lẹ̀ ah ah wọ́n bí àfẹ́bíṣó lọ́rẹ́ ló ń ṣe bó ń ṣe at the same time èṣù tá a ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó mà dájú áńgẹ́lì ta ẹ̀ṣẹ̀ ń gbúrò ẹ lọ wò ó àná ẹ̀ ṣe mí o. sense to you òun no! imagine to bá wá sílé wa tó bá fẹ́ bá sọ̀rọ̀ o kì í lè free láti bá sọ̀rọ̀ wà á máa ṣe mi to míì tó bá rí ló ká lo o you understand wà á máa feel reluctant láti lè bá sọ̀rọ̀ ìyàwó ọ̀rẹ́ nìyẹn Ojo ọjọ́ wo la fẹ́ ṣe ogun yẹn dà ẹ ọjọ́ wo la fẹ́ ṣe ogun yẹn dà ó ṣe wá yẹn mi ò lè fi yangàn kódà mi ò lè gbé lọ lé fún ìyá mi ebe ìyàwó mi lélẹ́yìí àmì ara òun pé mo ti rọ́ọ̀rẹ́ àwọn ṣé o mọ̀ kí tùmọ̀ ènìyàn ni tàbí ọ̀rọ̀ ẹ̀ ó dàbí egungun ẹja ni kò ṣeé gbé mi kò lè ṣe pọ̀ àmọ́ èmi máa pọ̀ yes máa pọ̀ tó fáínálì tí ò lè sí nǹkan tó máa ṣẹlẹ̀ ìyàwó mi ló dé yẹn níbo ni mo fẹ́ fi ìyàwó mi sí mi ò lè gbé jáyé yìí káàkiri náà. gbàgbé ọ̀ orúkọ ọ̀gbọ̀n lè sọ̀rọ̀ owó rẹ̀ sì fi sí ogun tí mo sọ palẹ̀. She'll be fine. She'll be fine. She even just. Don't even know that love exists until you came into my life. A brand new turn. Ìfẹ́ tó ń ṣọ́ bí òkun, ìfẹ́ látọ̀run wá. shall we? I'll be your refuge. I'll be, I'll be. I'll be, I'll be. I'll be, I'll be. I'll be, I'll be. I'll be your Superman. Superman. Agbára, agbára agbara ife eh, eh. wá gbẹ̀mí wo. Agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ìfẹ́ ló sáyé bọ̀ eh, ìfẹ́ tó so wá bọ̀ kò ní tú àká tinubu ṣe ṣí mi bá ò bá rí inú. ó tàn tó ìwọ ní látàwọn tó ti jáde. I've been sick worried about you. I'm sorry. Kò sí nǹkan kan tí mo lè ṣe. Mi ò lè wẹ̀. Mo sẹ́ǹtẹ́bù látàárọ̀ mi ò lè jẹun. Ó máa ń pè mí ò ní jẹun tí mo bá rí ẹ by my side now. Mo dẹ̀ wá pe fóònù ẹ títí títí títí kò wọlé. Why now? Babe, my phone is off and I am so sorry. Má bínú jọjọ lọ́wọ́ lọ́wọ́ fún bẹ́ẹ̀. You see, um, Ṣorí immediately bó ṣe fi mí sílẹ̀ báyìí ni mo ń ni èmi gan ilé lọkàn mi wà i can't do nothing ní ìní ṣe kọ́kọ́ i didn't even feel myself because you you're not there yeah. èmi ti ẹ̀rọ kó bí a pàtí ẹ̀ ló dùn títí títí tí wọ́n kò gbàgbéra síbẹ̀. àbí ti bá wọ̀ ọ́ ló ti dùn kí ló special mẹ́ nothing. please má ṣe bẹ́ẹ̀ fún mi mọ́ o mọ̀ mi dáadáa inú mi ò ẹ̀hẹ́. i know i know i'm so sorry i'm not being true to you. obìnrin náà. yeah pardon down. how how did you get here. let me explain. Sure, bí mo ṣe fẹ́ immediately tí mo ṣe fẹ́ kúrò bẹ́ẹ̀ ni gbogbo obìnrin lé ọkọ̀ bọ̀ síta ni ọba ní mi ò ní lọ àfi tí bàbá àwọn ya picture you know ọkàn ẹni tó ń fà mí lápá fà mí lápá ẹni tó ń lọ́mọ mi ń lọ́mọ mi so ìkan nínú wọn ló máa ṣe ilé ìsinmi lára bí abi tó ti ń try láti you know, bẹ́ẹ̀ndì ẹ̀gbẹ́ orí ẹ̀ sáyà mi òun ló ti fi ló fi yí mi ní aṣọ. Ah, ẹ̀rù ti bà mí. I know right I know. ah heart mi ti fẹ́ jábọ́ God, you scared me. come on babe nothing. Ah, I was scared. <laughs> I know right. mo rò pé bí àwọn girls ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn fẹ́ gbọ́kọ̀ bọ́ mi lọ́wọ́ ni. for where ah. for where come on babe níbo ló fẹ́ wà náà níbo ló fẹ́ dúró sí tí àwọn mi kí nìkan ti mú ìwà káàkiri. Hmm? you know how much I love you. so kò sí kankan tí kankan ni wọ́n lè fi mi ṣe níta they can't steal my heart from you. you own me forever. ìfẹ́ ló sáyé pọ̀ hmm. eh, eh, eh. ìfẹ́ tó sọ wá pọ̀ orí tinubu ṣe ṣe bí ìgbà ò bá rí inú mi rí inú mi inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́ àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí your refuge. tó ṣe wà ní mẹ́sì tó o ṣe ń ṣèrànù tó ṣe ọ̀rẹ́ mi dẹ̀ sọ bẹ́ẹ̀ so that means pé tí wọ́n bá rí ọkùnrin tó bá rí ejò kó kọ́kọ́ pa ọkùnrin kó tó di tó pa ejò so gbogbo orúkọ tó pè pátápátá ló ń jẹ ìwọ ìka olè ọ̀lẹ gold digger ṣé fẹ́ báyé mi jẹ ni mi náà. kí ló dé kí ló ṣe ló ṣe. ṣe ló náà tó wà lórí ìjọ rẹ she used to be my wife. yes mi ò lè fẹ́ mọ́ èmi àti ọ̀dọ̀ mi fẹ́ra wa mo lè ti sọ fún ẹ wo ṣùgbọ́n lórí rí tó jókòó yìí ẹni mo fẹ́ settle down pẹ̀lú ilé yìí o so please please fún mi sílẹ̀ lọ́rùn torí ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ o ti gbọ́. shut your mouth ṣé ìyá wòye ni fọlọ́ mi ṣé ó ti wọ̀ ẹ́ pé mo jù ẹ lọ ni ṣé o fẹ́ wà nílẹ̀. sisi mi ìtàwọlé kí ló ṣẹlẹ̀ báwo ni ṣáà kí ló ṣẹlẹ̀ mo gbàdúrà mo sọ̀rọ̀ wà. aṣọ olórí burúkú kan náà lè ní dídí. so ọ̀dọ́ ló ti máa ń ṣọ̀ṣì tó gbọ́ mi látọ̀ ṣe ra ni. wàá lè rí èmi wàá ẹ̀. ló máa lọ sí. kí ló ṣe ẹ̀rọ mi. wọ́n ti bí ọ̀sán lẹ́yìn. wọ́n ti sọ fáwọn ọ̀rọ̀ ìyàwó mi lọ́wọ́. wọ́n ti sọ fáwọn ọ̀rọ̀ ìyàwó mi lọ́wọ́. Are you? You scared me. Appreciate it. talk to me now. Please, how can I dear. I had a dream. Dream? Yes. You are allowing me. I had a terrible dream. Terrible dream. Kí ló ṣẹlẹ̀ nínú Talk to me. can't even explain it mi ò lè explain ẹ̀ mi tí ẹ lè sọ pé báyìí ló ṣe lọ mi ò lè mi ò lè sọ pé báyìí ló ṣe lọ babe you know what just pray for me let us pray please let us pray. <coughs> Father Lord, in the mighty name of Jesus. In the mighty name amen, of Jesus. Amen, amen. Father Lord, I call on your name. Babe, you see àdúrà ẹ mi ò mọ bó ṣe ń ṣe mí kò lè lọ dáadáa just take over take over please my heart is shaking. in the mighty name of Jesus. amen. amen. ọlọ́run èmi ò ní bá wọn kúkú ọ̀wọ̀ wọ̀ ọlọ́run má jẹ́ mi ì tiẹ̀ ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ ọ̀la ṣùtì lọ́kàn tí mo sọ ìkan tí mo máa ń bá ẹ sọ lójú ayé òun ìwọ fúnra ti fi ń lálàyàn ṣọmọ ṣùtì rí. mo believe pé ó yẹ kó ronú bíi àgbàlagbà ni i'm sorry to say ronú bíi baby come on kò yẹ kó yẹ pé irú ẹ ló yẹ kí nǹkan bẹ́ẹ̀ máa jẹ náà ah, ah, kò yẹ kó máa jẹ àtọ̀ gbàgbé gbàgbé pé àlà tó ní mo fẹ́ sọ fún ẹ alágògàn mo dẹ̀ mọ̀ kó ọ̀gán mọ̀ pàlàgọ́ alágòó bò ó sórí gbogbo àwọn aláburúkú yẹn mi ò gbé sọ́kàn o wọ́n ní téèyàn bá lálà nǹkan tó bá ti rò lórí àlá ẹ̀ wọ́n ló máa ṣẹlẹ̀ so èmi ò lè ro anything negative positive lọ̀rọ̀ gbèsè ayé mi so mi ìdẹ̀fẹ́ mọ̀ o ti understand. ọmọ ọgbà gbélé mi ò dàrú. fọlá fọlá gbọ́ mi àfi kó wo ah, ó máa ro ni o ó máa gbé sọ́kàn o ṣé òun ò mọ̀ wípé jayé ti gbé ẹ sọ́kàn ju gbogbo nǹkan tó ń ṣe yìí lọ ni tó bá fi wúmà ẹ sílẹ̀ ó mà lè máa parẹ́ o báyìí kí n parọ́ fún ẹ o ó bẹ́tà kó ṣọ́ra gọ́gọ́ ká má bàa ṣẹ̀sí gbẹ̀yìn o because e-, èmi ò mọ reason tó fi lè sọ fún Jùmọ̀kẹ́ àbí kí kó má bá tiẹ̀ lọ o ti lẹ́ni tó ń fẹ́ jẹ́ kó rìn tiẹ̀ síwájú náà jẹ́ kó mọ̀ ah! kí ló dé náà bọ́ọ̀ yìí ṣòro ẹ náà what is your problem now for God's sake kí ni problem ẹ now? yóò láì bó ṣe ń tẹnumọ́rọ̀ ọ̀hún máa yọ ó dẹ̀ ń tẹnumọ́ ọ̀hún tẹ jẹ́jẹ́ bí ni. àwọn ọ̀rẹ́ ìjọ tó yọ lóhùn tó bá yẹ pé ó sú ẹ àbí ohun gbòkè o ò ní kankan tó fẹ́ sọ. bóyá kò lọ fẹ́ you understand what I'm saying ìyàwó mi ti dé fẹ́ǹsì mi ti dé ẹni tí fẹ́fẹ́ ti dé Jùmọ̀kẹ́ ti dé so I don't want to think about anybody I mean anybody mi ti ẹ̀ fẹ́ ríro mọ́ ah, kí ló ṣe náà jọ́n your ọlọ́run and for your information Jùmọ̀kẹ́ ń bọ̀ nílé mo máa mú wá sí nílé mo máa mú wá mọ̀ ẹ́ you understand what I'm saying? tó bá dẹ̀ débi jọ́n torí ọlọ́run ibi ni mò ń gbé o má hà tí bí ẹni pé mi ò gbé bí o this is my house for now. kí ló ń ṣẹlẹ̀ gangan náà ogún ẹ̀ ń dà kan kò tí dà kan o tún sọ pé wo oògùn dá méjì ẹlẹ́yà rèé ẹ̀sìn rèé lọ́wọ́ ẹ̀ kémi àti ẹjọ́ ṣe sí papọ̀. a lè ṣe sí i ah, owó yìí gbára la ń búra náà ah, ṣé ìlú ìyá yẹn mo fẹ́ lọ gbé ní ṣé nílé èèyàn tí mo fẹ́ fẹ́ nìyẹn ni ó dàbí kò tí ì rí Jùmọ̀kẹ́ ah, ọmọ tán ọmọ tún ṣẹ́kù ó pọ̀ jù tó bá rí ó nà látòkìdí sálẹ̀ yẹn ọmọ yìí tí wọ́n gan bá rí ọmọ wa ní pé mo kó ojú sí tẹ́lẹ̀ tí mo fi ń tẹ̀lé jayé kiri ọlọ́mọ jọ̀dá wálé ṣe wẹ́ẹ̀dì wọn wáyé wáyé ṣọ̀rẹ́ ọkọ ṣé ẹni máa dùn àkúnṣágbádá wà á wà hápì wọ̀bọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀. Don't even know that love exists until you came into my life a brand new journey. if oh, tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá. Ẹ jọ̀ọ́ mo bèrè ní. Fọlá bẹ́ẹ̀ni. <laughs> mo ti mọ̀ àbẹ́yìn gan ni àlejò ńlá táwọn agan expect. bẹ́ẹ̀ni òun ló ní pé kí n wá sí ibà Jùmọ̀kẹ́. <laughs> yeah uh, you are welcome. thank you sir. àbẹ́jọ́ kò òun náà mo gbọ́ àwọn ẹ̀dùn bọ̀. ẹ ṣe gan how is everything. fine thank you. <laughs> ẹ gan ẹ um, Hey, my baby. All right. Oh! Good to see you. It's my friend. Mo sọ̀rọ̀ ẹ̀ Yeah. Um. Today, follow sure. <laughs> Funny, Auntie, she introduction for today. dé. Ah, well, I have to do my own too. Uh, Tunde, mm. ìyàwó àfẹ́sọ́nà mi lélẹ̀, mm. Jùmọ̀kẹ́, Jùmọ̀kẹ́. Mm. ọ̀rẹ́ mi ti máa ń sọ̀rọ̀ ẹ̀fọ́ ìgbọ̀n lélẹ̀. it's a pleasure to finally meet you inú mi dùn gan-an torí pé ó máa ń sọ̀rọ̀ nǹkan oríṣiríṣi nǹkan ló dẹ̀ ti sọ fún mi nípa rẹ̀. Mm. so bó ṣe jẹ́ nìyẹn eh, bó ṣe jẹ́ nìyẹn tó máa ń sọ̀rọ̀ àwa méjèèjì fúnra wa. Ah, ó lè dọ́gba ni ọ̀rẹ́ mi yàn ó ti sọ̀rọ̀ tẹ náà fún mi dáadáa ó ti sọ̀rọ̀ ẹ̀dá tẹ jẹ́ mm. ó ti sọ bẹ́ẹ̀ ṣe jọ wà. in fact mi ì rò pé kankan wà tí mi mọ̀ nípa yín bẹ́ẹ̀ ṣe dúró yẹn. Ah, mo rò pé nǹkan dáadáa ló sọ nípa mi ṣá because gbà míì yìí irọ́ díẹ̀ díẹ̀ máa ń fẹ́ wọ̀ tó bá ti jẹ́ nǹkan tí ò dáa ẹ ṣáà mọ̀ pé irọ́ nìyẹn. gbogbo tó sọ nípa ẹ pátá nǹkan tó dáa ni kò sọ̀rọ̀ ọmọ tó jẹ́ kò mhm. sọ̀rọ̀ èèyàn tó mhm. jẹ́ kò sọ nǹkan tó wà láàrin méjèèjì mhm. in fact ọ̀rọ̀ pọ̀. kí tẹ̀ ló expect kì í sọ. èmi gbà ládùúrà pé lágbára ọlọ́run ọlọ́run àṣìṣe lọ́rẹ̀ ara rẹ̀ jọ gbogbo nǹkan tí ọ̀rẹ́ mi bá ṣe hmm. má fi bí o èmi yìí ti fi discipline ẹ̀ mi màá kọ́kọ́ fẹjọ́ ẹ̀sùn yẹn náà màá kọ́kọ́ wo bẹ́yìn ṣe máa deal pẹ̀lú ẹ̀ nù. Baby, you know I'm not. I'm always a cool boy. <laughs> I'm a gentleman. Jẹ́ kí n tètè lọ wo nǹkan tí mo gbé kaná fún ẹ. Hmm? Yẹ mo ń ṣoúnjẹ fún ẹ lọ́wọ́. Hold on, Fọlámi. Hmm? Ìwọ wà ní kitchen. Mo hmm. ń ṣe oúnjẹ. Ṣé kìí ṣe torí mi ṣá? Of course, for you now. Ah, ah, ìwọ làlejò mi náà. Ah, Fọlámi, eh? ìwọ fẹ́ ṣe oúnjẹ fún mi. Àjọ má poison mi, mo mọ strength ẹ kitchen was in australia. hey hey hey don't even go there then ló sọ yẹn not now. kí ló ṣe mìíràn sọ yẹn fún un. ṣé ìtọ́ ìmọ̀ọ́sì abẹ́ ilẹ̀ ẹ̀sìn. àánú àánú ń gbọ́jọ́. mo máa ń dáná fún un. ẹ̀dẹ̀ ń jẹ́. ọmọ ah, ló fi ń gbọ́. Ah. ìfẹ́ ló tinubu ṣe ṣe bí ìgbà ò bá rí inú mi rí inú mi. inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí ọ̀rẹ́ fi. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. Are you okay? Fọlábí. Oh, me. Oh. Kí What's going on? Baby, talk to me now. What dé bá mi do Don't worry, babe. When my dad uh, just go back to sleep. I'll be fine. You'll be fine. Yeah, no, okay. I should go back to sleep. òun náà mọ̀ pé mi ní lọ sùn náà àǹtí tó bá sọ nǹkan tó ṣe fún mi oh, follow me talk to me now mi ò ṣáàkì nígi lọ́gbà kó má mọ èso ẹ̀ whatever it is let me know ẹnu la máa fi sọ̀rọ̀. so bothered. I got a lot in my mind, and you know. And then while we out, Lati sorts everything, and okay. Mo wá ṣe tí because I have a business that I want to do and business mo fẹ́ ṣe mo need owó láti fi ṣe and for me to get money I need to work. far I could get the money. So I'm just thinking of how I'm gonna, you know, get work and get the money so that I won't lose the opportunity um, of the business. No, no, no. Darling. So how much is it? I don't want to bother you. I said that earlier. I don't want to bother you. You see ó a lot of things fún mi láti jọjọ you've been there for me you've been taking good care of me you've been giving me everything that I. darling I am not complaining. èlò what tá à ń sọ tell me now. five million five million so torí five million èmi ti rò pé nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ni Fọlámi I've told you times without number pé gbogbo nǹkan tí mo bá ní àjọ ní ni I work for my money I don't have to report to anybody gbogbo nǹkan tí mo bá ṣe fun. ẹ ó wù mí láti ọkàn mi wá láti ṣe fún ẹ and your happiness is my happiness okay now let me shock you I'll give you the money tomorrow. Are you kidding me? Please don't tease me. Um, I don't want that. Please, just go to bed. Go, go, go, go to sleep. Just go to sleep, please. Darling, I'm not teasing you. I'm really serious about it. I'll give you the five million tomorrow. Muffin five million. Naira. Yeah, muffin. Oh! Oh. Are you serious? No, don't go. <laughs> Babe, you're going to give me five million naira tomorrow morning. I can even give you more. Really? Oh my god, thank you so much, baby. Thank you. Cute. So you're happy now, right? Yeah. You warm my heart again. Mm. You warm my heart more. Babe, I don't know how I'm gonna appreciate you. You're just too sweet. Mm-hmm. No, don't make me cry. No, you can't, <laughs> baby. My Magic is so cool. You know, you have your ways in words. <laughs> oh my god. <laughs> so kò are very composed tó ti yẹ. Why should you take it? Because they are friends now. You don't bite. Kò wá gbé mi wọ̀, agbára mi fẹ́ gbé mi wọ̀. Mọ́mi. Báwo ni? Dáàdi ẹ̀rọ sá. Àwọn eléyìí lọ pé mi ò bójú eléyìí rí o. Àdè eh? expect àlejò ń lé wa alẹ̀ yín o ti pé kílẹ̀ ń fẹ́. dádì dádì jùmọ̀. kò sọ pé o fẹ́ wá kó wa nílé àbí kí ni o ní kò sọ. Ah. oh who are you now. jùmọ̀kẹ́ ṣe fẹ́ máa dá ẹ̀já jùmọ̀kẹ́ ni wọ́pọ̀ ni fọlámi tá à ń expect. bẹ́ẹ̀ni ma ah. ṣé o kò jáde o ní sọ́kùn rí mi. mo mọ̀ pọ́ńpẹ́ oh ṣe. ó mọ̀ ẹ̀ ṣe fọ́kùnrin ni ẹ́. That's so scary, Daddy. Yeah. <laughs> Eh, Kola mi. Yes, ma'am. Báwo dẹ̀ ni àwọn parents ń kọ? Ẹ àlàáfíà ló wà mú ọ̀kẹ́. Ọlọ́run ṣeun. Ọ̀kẹ́ ah, ọmọ mi ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ọmọlúàbí ló jẹ́ bọ̀sùkò túbọ̀ wá jẹ́ kí ìwọ ọmọlúàbí yẹn kó wà nínú ọ̀rẹ́ dáadáa. Tó yẹ bí mo ṣe wà yẹn mo dá gan o but mo tún burú o mo burú gan o. Èmi ah, nífẹ̀ẹ́ kí ó sọ ìyàwó ẹ̀ di bẹ̀m̀bẹ́ kó máa gbà gbàgbàgbà ọmọ orú inú ilé tó ti wá mú ìyàwó ẹ̀ ó gbọ́. Daddy is a gentleman mm in fact a perfect man tẹ bá mọ̀ sí ẹ̀yin náà máa rí i pé ọmọlúwàbí. kò sí wàhálà ìwọ ní ọ̀ọ́ni o mú wá bó bá ṣe pé náà la ṣe máa bẹ́ẹ̀ pé èmi kàn tó kójú ẹ̀ kan òtútù bí àwọn ọmọ tí wọ́n bí sílùú ìjà yìí ni ojú ẹ̀ tutù dáadáa wo ọmọ tó wà ń bẹ̀ wo àtìyàwó ẹ̀ jọ forékoré tí wọn náà dẹ̀ ráhùn fámìlì ẹ̀ táwọn tẹ bá fẹ́ ṣe ti wẹ́dìn kẹ jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ ti tówó ni ó wà nílẹ̀ kò sí nǹkan tá a fẹ́ fi ṣe. ẹ ṣe kò rí sá. no no no jókòó jókòó ìyàwó ẹ náà dẹ̀ sọ̀rọ̀ nípa ti iṣẹ́ ẹ fún mi hmm. ẹ ní problem ẹ bá ti ṣe wẹ́dìn yẹn tán ẹ máa kọjá sí lóyìnbó so ẹ lọ mójútó kan nínú àwọn ilé iṣẹ́ mi ń bẹ̀. tí n bá ṣe fún ẹ ta mo fẹ́ ṣe fún. oh thank you so much. jókòó jókòó jáde jókòó so ọmọ mi nìwọ náà jẹ so èmi ní mítí nǹkan tí mo fẹ́ lọ nǹkan ní kí n dúró díẹ̀ kákan ìlera náà nù ohun tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ so ọmọlúàbí yẹn kó má jẹ́ kó kó náà rẹ. ẹ ṣe kò ní dáa thank you very much mm-hmm. thank you sir agbára agbára ìfẹ́ ẹ ẹ. ìyẹn ti màmá jù bẹ́ẹ̀ yìí. ẹ ṣe gan ma. náà ló ṣe wà ń gbà. so much. say it again say it again say it again. jẹ́ kí n lọ wo oúnjẹ tí mo ṣe. agbára ìfẹ́ gbé mi wọ̀. ìfẹ́ ló sáyé kọ̀. Hẹ́ẹ̀dẹ̀rì, ẹ kú lọ. Ààrẹ kàní. Mm, so good. Really? Mm-hmm. Thank you. Hey, come. Hey, what's, what's going on? Yeah, Joko. <sighs> <sighs> <sighs> 아이고. Are you serious? More than serious. Jai, ó ti yí orúkọ ẹ tó wà lórí gbogbo property ẹ padà sí orúkọ mi àti tiẹ̀. Yes. Baby, what's going on? Lóòótọ́ ni pé mo ti change orúkọ tó wà ní gbogbo properties mi sí tèmi àti ẹ. Why did you do it? And um, do you know why I did it? That's what I'm asking. Why did you do it? Mo ṣe torí pé mo ti lóyún. Darling, I'm pregnant. Oh! oh my God! Are you serious? Kọ́ mi ti lóyún. Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o, Ọlọ́run ṣe o. Thank you, Father Lord. Thank you, Father. Ah. Thank you, Father Lord. Babe, you're pregnant. Just two months. Doctor to confirm me oh my god. Oh, ṣé wọn náà wá rí i pé. so happy. nǹkan tí mo ṣe yìí ó tó bẹ́ẹ̀ hmm. ó jù bẹ́ẹ̀ lọ. i know. nítorí oyún tí mo ti ń wá láti ọdún yìí tí mi ò rí tí olóò má jàjà ṣe fún mi látọ̀dọ̀ ẹ̀. thank you lord. fọlámi ọgbà tí yìí mi lórúkọ padà nìyẹn. Oh mo máa ti kúrò lẹ́gbẹ́ àgọ́ mm-hmm. mo máa ń ṣàgọ́ yes babe. ah Fọlárin thank you so much. that's all right darling. thank you that's all thank you. you're going to be a monster. tí n bá fẹ́ ní gbogbo ayé mi kò ní ìtumọ̀ sí mi hmm. èyí tó ní ìtumọ̀ sí mi jù ni eléyìí tó ṣe fún mi. Hmm. thank you darling thank you. it's alright. right. Ah. ọlọ́run ni ká fi mú ọpẹ́ fún. ah yes. I like to celebrate. Of course, yes. We have to. Baby, you're going to be a mother. Yes. Mm. And you're going to be a father. Oh, yeah. I can't wait. <laughs> Man, this is oh. called for celebration, you know, babe. Mm. That for you is Saheed. Come and carry you. Mm. Thank you so much, my darling. It's all right, darling. We're going to celebrate though. Hey, eh, of course. Ah, yes. hey! As, um, babe. Yeah. Feel, feel. I can feel it. Feel love, baby. Oh. Don't even know that love exists until you came into my life I brought you joy. Whoa. Ìfẹ́ tó ń ṣọ́ bí Ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I will be, I will be, I will be, I will be, I will be your refuge. I will be, I be, I be, I be, I be, I be, I be your Superman superman. agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. agbára agbára ìfẹ́ eh, kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbẹ̀mí wọ̀. ìfẹ́ ló sáyé bọ̀. Eh, eh, eh. ìfẹ́ tó so wá pọ̀ kò ní tú àká tinubu ṣe ṣí mi ìgbà ò bá rí inú mi rí inú mi inú kan mo lò sí ẹ má lónú méjì ìfẹ́ àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí your refuge dey fight for you. oh be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman. Agbara, agbara, ife. kó wá gbé mi wọ̀. Agbara, ife, gbé mi wọ̀. Kó wá gbé mi wọ̀, kó wá gbé mi wọ̀. agbara, agbára ìfẹ́ lọkùnrin tí mo ti pàdé nígbèsí ayé mi ló ń pè mí lágè tí mo ṣe gbége léra látàrí kiri torí pé mi ò lóyún àárọ̀ dalẹ̀ rí bẹ́ẹ̀ ni mi ò kí sọ lọ́wọ́ àwọn ọkùnrin tí mo bá ti pàdé wọ́n pè tẹ́ fún mi pé wọ́n nífẹ̀ẹ́ mi wọ́n lù mí ní jìbìtì ara wọ́n gbowó owó mi wọ́n tún fi ojú mi rí èèmọ̀. ìgbà tí èsì yìí pọ̀ jù ni mo ṣe fẹ́ para mi ojú tì mí. ṣe rí madam ilé ayé lè yẹn àmọ́ gbogbo ohun tẹ kà sílẹ̀ fún mi tẹ ló ṣe yín kò tí ì tó torí kò ì tó torí tó yẹ kẹ́ para yín because tẹ bá tún para yín ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò fẹ́ fi mi ṣe sí ni ṣe bó ló wà lókè tó wú mi tó lè fi àjẹ mi tó lè ṣe kókó. ẹ má tún sọ̀rọ̀ òdì sọ́lọ́run ẹ ẹ má sọ̀rọ̀ òdì sọ́lọ́run mọ́ ẹni tó lórí òní fìlà ẹ̀yin náà wà wá ta wà nígbà tá à ń ṣiṣẹ́ inú omi yìí la máa wà. nígbà míì tí ò bá sí yẹ̀pẹ̀ létí omi a máa wá ọkọ̀ lọ sáàrin omi lọ wá iyẹ̀pẹ̀ jáde kí ni ká ṣe fọlọ ṣá máa sọ pọ́lọ́hún ò ṣe fún wa tó madam ẹ má sunkún mọ́ èmi tọ́lọ́hún fi ń ṣe gàrí tíra yìí ó ti mọ̀ pọ́jú èmi máa wáyé náà ni ló ṣe ní kó báyìí ẹ jọ ẹ má sunkún mọ́ ẹ jẹ́ ká kúrò nílé. olówó ní bẹ́ẹ̀ni o olówó ní bẹ́ẹ̀ni o. omi tó bá láyé máa ń ṣe báyìí. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your refuge. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman, Superman. Agbára, agbára, ìfẹ́. Ẹ fún fún. Ẹ máa jókòó màdàmí náà lọ ìnáwó ẹ madam ẹ jọ nílò ọlọ́run ẹ bá bínú síbi ẹni tí mo fẹ́ bí yín o ṣé ẹ̀yin ọlọ́run jogún gbogbo ohun tó wà nínú ilé ìfọn àti gbogbo àwọn mọ́tò bọ̀ọ̀kùnrin bọ̀ọ̀kùnrin tó wà táyà àti inú lílà ẹ̀yin lẹ́nu bọ̀ wẹ̀. èmi ni mo ní bọ̀ wẹ̀. kódà èyí gan ló kéré nínú ilé tí mo kọ́. hmm ṣùgbọ́n mo kàn lè sáà láti forí mi pamọ́ síbí báyìí hmm. nítorí adé orí náà dé ni hmm. Hmm. mo ṣe láwọn ilé tó fáyín jù báyìí lọ tó jẹ́ pé mo gbé rent. madam lè wá fẹ́ lè fẹ́ lè fẹ́ dà gbogbo ẹ̀ lẹ̀ láìsí ọ̀kọ̀ọ̀kan tó máa ẹ́. Eh? tó máa bá yín tọ́jú ẹ̀ tó máa bá yín yanjú gbogbo àwọn kíní tó máa bá yín ìlú tí gbogbo ẹ̀ má lọ má bàjẹ́ ẹ̀yẹ́ ló kéde bá yín gbogbo ẹ̀ má bàjẹ́ tó yẹ. gbogbo nǹkan tí mo ní pátá yìí kò ní ìtumọ̀ sí mi. ṣé ẹ náà ti wá rí i pé bí àgbà tí aṣọ rè bá kọ́ lọ́jọ́ ni tí kò mẹ́ni tó máa padà lọ. Hmm. Hmm. mi ò kì í ṣọmọdé mọ́ hmm. tí ẹ ele, wo orí mi báyìí ewu ló gbogbo èèyàn ni o gbà mí gbọ́ pé iṣẹ́ ọwọ́ mi ni mo fi kó gbogbo nǹkan tí mo kó jọ. òun lè gbọ́ ọ̀pọ̀ ló ní belief pé bóyá mo tẹ́ǹdì bẹ́ẹ̀ dẹ̀ kọ́ iṣẹ́ ọwọ́ mi ni. I'm a very hard-working woman. Mm. I work for my money. ẹ̀wọ̀ ẹ má sunkún mọ́ madam ọlọ́run ò ní pa yín lẹ́kùn eh, ṣé rí gbogbo ohun tẹ́ ẹ sọ kalẹ̀ yìí bó ṣe máa rí nìyẹn kò sẹ́ni tó máa gbà yín gbọ́ ṣé ìyẹn mọ̀ wípé tóbìnrin bá ti ń dágbé tí ò lọ́kọ tó ń lọ tó ń bọ̀ lóun nìkan ń tọ́ àrùn náà nìyẹn wọn ló tẹ́ǹdì ni fáwọn elérò kúkúrú tí wọn ń bẹ ṣe ṣiṣẹ́ owó yín àmọ́ madam èmi fẹ́ bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ tí mo dẹ̀ fẹ́ bẹ̀ yẹn ẹyọ kan péré ni mi ò ní fẹ́ kẹ́ ronú rárá ẹ má ronú mọ́ mi ò dé ní fẹ́ kẹ́ gbà á lérò dèpòdèpò wípé ẹ máa ṣe ìpẹ́ ẹ̀fẹ́ para yín abẹ́fẹ́ ṣe jàǹbá tó léwu fúnra yín ẹ má dọ̀wọ́ nítorí wípé bí a ò kú iṣẹ́ ò máa tán ẹni tó bá dé wà láyé yìí màdámù òun mà ló ń rírètí gbà á ẹ jọ nítorí ọlọ́run mi ò ní fẹ́ kẹ́ ṣe nǹkan tó máa tó máa tó máa mú èmi yín lọ àbí tó máa ṣàbúrò fún yín ẹ jọ àǹtí bọ́ọ̀ ẹ má ẹ ṣe. Thank you for saving my life. Sure, it's okay. Ayọ̀ ṣe mo lè tọrọ ọkọ lọ́wọ́ yìí. Kí ni nǹkan tẹ fẹ́ kí n ṣe fún yín? Máa ṣe fún yín. Máa ṣe. Ẹ máa sùn jù. Superman. Superman. Agbára agbára. Ní ṣe mí ní méjì, bó ṣe sọ báyìí, nínú mo ti gbọ́ mo lè ti gbà ní pé màá fẹ́. Mo dẹ̀ tún fi dá lójú wípé ọmọ tó ń wá yẹn á rí ní kíákíá, á fi inú ṣoyún á dẹ̀ fẹ́ pọ̀npọ̀. Kẹ̀lẹ̀ tún máa wò mọ́mọ́. Dé búra fún mi, ó ní wípé òun ò ṣoògùn ibi òun ṣe iṣẹ́ pẹ̀lú owó òun méjìdì lòun fi kó gbogbo ọ̀rọ̀ tó ń kó jọ lòun fi kó jọ kó dẹ̀ tún lòun máa náwó fún mi ó lòun máa tọ́jú mi gbogbo nǹkan tí ń bá wà gbèsè ayé mi wọ́n á ṣe fún mi bàbá gbà mí pẹ̀lú gbogbo ohun tó wá wí kí lè wọ́n fẹ́ ká ṣe gangan kí lè fẹ́ kí ṣe. kò sí ṣe kò sáì ṣe. máa fẹ́ ni o papa máa fẹ́ arábìnrin yẹn ni ẹ mọ̀ wípé tí n bá fẹ́ ti kúlù yàtọ̀ ti kúlù ṣẹ nìyẹn ah, mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilẹ̀ tó fẹ́ kẹ́ bá mi ṣe kó má rí téèyàn kankan ronú yàtọ̀ sí èmi ọ̀rọ̀ mi ni kó máa wà lọ́kàn ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó má rí tẹ́ni bọ́ọ̀dì ro mọ́ ẹ̀mí ọ̀wọ́ mi mi ò tí fẹ́ lélẹ́yìí o tí n bá wa fẹ́ kọ́ mọ́ gbèsè ayé mi ló ti change bàbá ẹ ṣàánú mi ìyá tó ń jẹ mí yìí ti pọ̀ jù mi ò fẹ́ jẹ̀yà wọn. ẹ bá ń dé mọ́lẹ̀. ṣé ìṣètò ilé owó tó ní lọ kò ṣe ní. káwọn bàbá mo nífẹ̀ẹ́ mo ti nífẹ̀ẹ́ bó ṣe wà ẹ́. àṣeyìn ò mọ̀ wípé owó tó wà lọ́wọ́ ẹ̀ fún ṣòwò kékeré tí n bá fẹ́ bí ṣe wà ẹ́ mo ti bọ́ sínú ayé nìyẹn ìgbádùn ayérayé ni mo wà yẹn fún láìfún ni àwọn èdè wa pọ̀ èso wa pọ̀ èso wa pọ̀ kí ni àti ẹjọ́ máa kọ́ ọmọ olùbọ́. kékeré lè yàn kékeré lè yàn ìdí tí mo fi ń béèrè gbogbo ohun tí mo ń béèrè kí n lè mọ irú iṣẹ́ tí wọ́n ṣe gangan kí n fi ń bẹ̀rẹ̀ àbí ṣé kí n kúkú ṣiṣẹ́ tó jẹ́ wípé ọ̀dọ̀ rẹ ni gbogbo ọkọ rẹ yọ wà hmm, kò ní rí tẹlòmíì rò mọ́. kó má rí téèyàn kankan rò mọ́ àfi tèmi kó má lè sùn kó má lè wò. tó sì jẹ́ pé àkókò tó bá wá wù wọ́n láti yọ̀ǹda ẹ̀ hmm. kọ́ máa lọ ọ̀lẹ̀ filẹ̀ tí ò ní mú yọ̀ǹda ní. Ah, ìyẹn ló dáa jù so nǹkan tẹ́yìn tí a láti sọ ni wípé nǹkan tó bá wù mí mo lè máa fi ṣe ìgbà tó bá dẹ̀ wù mí mo máa yọkù lọ́rùn ara mi. bó ti jẹ́ gan-an tó bá dẹ̀ ti wù mí àti sọ pé òkè bóyá mo ò ṣe mọ́ yọrùn nìyẹn àti pé bàbá yẹn wò ibo tiẹ̀ ni mò ń lọ ah, ilé ayé yìí <laughs> téèyàn bá ti ní owó kí lèèyàn tún wá káàkiri ẹ̀yin dẹ̀ ní owó kò sí nǹkan tó fún mi ní fọkànṣe mọ́ ó òkè bàbá ó òkè jù ẹ̀yin kan ẹ̀ gbádùn mi. èyí ò ní bẹ́ẹ̀ wúdé ọmọrùn yóò dà fún ọ. yóò pọ̀ agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbẹ̀mí wọ̀ agbára ìfẹ́ gbé mi wọ̀. agbára agbára ìfẹ́ eh, eh. kó wá gbé mi wọ̀. agbára ìfẹ́ gbé mi wọ̀. ìfẹ́ ló sáyé pọ̀. Eh, mo ti ṣe gbogbo ètò iṣẹ́ oníṣègùdì mo ṣe fún ọ ó hmm, ti lẹ̀ yín papọ̀ báyìí hmm, gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni ó máa wà hmm, kò sí nǹkan tí ó fẹ́ rò mọ́ tú tiẹ̀. ṣé bàbá ẹ ta ẹ dábàá jẹ ṣe bí gbogbo nǹkan tí má ṣe àti bèrè lọ́wọ́ ẹ á máa ṣe fún mi. Ah! èyí tó béèrè gan yóò ṣe àmọ́ ìwọ ni kó o wá tètè jẹ gbogbo ohun tó bá jẹ láàrẹ̀ báyìí gbogbo ohun tó bá mọ̀ pé o láǹfààní láti gbà lọ́rẹ̀ tètè gbà kó tó di pé ayé ó máa fojú sí yín láà ọmọ pa mi èèyàn burú yẹ kí n lọ gbé ṣìgìdì wá torí akọ àtàbò ní ṣìgìdì tí mo ṣe ìkan dúró fún wọn ìkan dúró fóun mo wá lẹ̀ pọ̀ gbogbo ohun tó o bá fẹ́ báyìí ni o mọ̀ ṣe fún ọ gbogbo ohun tó o bá fẹ́ ni o mọ̀ ṣe fún ọ àkókò tó o bá sì rí i pé o ti ṣe tán pẹ̀lú rẹ̀ tó o ti gba gbogbo ohun tó o gbà lọ rẹ̀ kọ́ ọ̀dẹ̀ ìyá ni kò ní í séwu ẹ ẹ dúró ẹ dúró ẹ wò ẹ má bọ́dà àti sọ pé ẹ fẹ́ lọ gbé jáde nítorí tí mo bá gbé lọ lé kí n sọ pé kí n lọ tọ́jú ẹ̀ sí ni tó bá lọ rí ah, ẹ mọ̀ kó bó má lọ já kójú ẹ má lọ kára ara wọn ṣẹlẹ̀ wọ́n gbé mi tí rí kọ̀kọ̀ gbà wọn tó bá wà lọ́dọ̀ yìí gba any time tí mo bá ní ìdá àti sọ pé òkè ọ̀rọ̀ ti sú mi o ẹ bá mi ẹ bá mi tú ká. ọkùnrin làákàyè ìsìnkú làákàyè ọ̀rọ̀ làákàyè ló tún sọ yìí ṣó rí pé oògùn yóò ti ẹ̀já ká tú èyí ò dànù hmm. oògùn tí ò pé ewé ẹ̀ ló kù kan oògùn oníbàjẹ́ àmọ́ wípé kọ́ máa rí lọ́dọ̀ rẹ kọ́ lọ rò pé bóyá òun ṣoògùn ọ̀rọ̀ làákàyè lélẹ́yìn hmm. Hmm, ọ̀rọ̀ làákàyè lélẹ́yìn <laughs> ọmọdé ọmọdé àgbà ni ọ́ ajá ní ṣọwọ́ gágágá sóde ọ̀gbìn ní bẹ̀rẹ̀ tẹ́wàtẹ́wà adébáfọ̀ ọ̀húnmìlà ń lọ gbọ́ lọmọ níyàwó ọ̀nà ọkà ńlẹ̀ ẹ̀bọ ni kọ́ wá ṣe irú ẹ̀bọ a máa gbé ní àtètè kẹ́sù àgbè ah, ọ̀kà rẹ̀. ọ̀gbọ̀n yìí wá ní tí o owó ṣe kókó ṣe ọ̀rọ̀mọ rẹ̀ ṣe a máa sunkún ejò òwúrọ̀ àjò rẹ̀ <laughs> gbogbo ara báyìí ní ìlẹ̀bẹ̀ fi ń wo lókun lọ́rọ̀ lọ́sọ̀ọ́. ló dà. ẹ ká ẹ jọ bàbá Ifádọlá ni mo béèrè ah. ẹ ṣé wọn lè. Ifádọlá kẹ bàbá ti kú nsìn ó ti ṣe díẹ̀. Ah, ah. bàbá kú kẹ kí ló ṣe bàbá kí ló ṣe wọn. accident ni. ọ̀nkú. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ sọ fún mi bóyá mo lè bá yín wá nǹkan ṣe sí. mo ti ní problem ọlọ́run mo ti ní problem mi ṣe ń bá yín sọ̀rọ̀ mo ti ní ìṣòro ìṣòro tó tóbi ni o ẹ wo báwo gbọ̀ngàn lẹ́yìn ṣe jẹ́ sí bàbá. ọmọ bíbí inú wọn lè ní. ọmọ bíbí inú wọn ni ọmọ bíbí inú wọn ni very good ẹ wo láti bí ọdún mélòó kan sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ mi ìfi bẹ́ẹ̀ rántí mọ́ mo ní kí wọ́n bá mi ṣe iṣẹ́ kan iṣẹ́ yẹn ṣìgìdì ni ṣìgìdì méjì bá wọn wá so pọ̀ wọ́n wí wọ́n fi nǹkan ogun pọ̀ báyìí wọ́n wá jù síbi kan àwọn nìkan ni wọ́n mọ ibi tí wọ́n sọ kínní yẹn sí o mi ò wá lè sọ ọ́ lè ti sọ fẹ́yìn kó tó di wípé wọ́n kú ẹ wo ṣe rí kínní yẹn mo fẹ́ kó bá mi skata ẹ̀ ẹ bá mi wọnú lẹ́sìn kẹ lọ mú wá síta kẹ bá mi yá oyè yín tó bá pẹ́ máa gé ni kẹ gé gbogbo ẹni tẹ bá fẹ́ fi ṣe ẹ ṣáà fi ṣe kí gbogbo ẹ kó wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jọ nítorí ọlọ́run fi bẹ̀ yẹn jọ. ẹ̀gbọ́n ṣé iṣẹ́ yẹn ò jẹ ni. àwọn jẹ ó jẹ mi gangan mo ní ṣe ìyàwó mi mo ṣìgìdì kan ṣìgìdì kejì èmi mo jẹ́ kan ìyàwó mi ló jẹ́ kejì àá méjì lọ́ wá lẹ́pọ̀ ṣe rí àá méjèèjì mo wá fẹ́ ka ó yẹ yín kaskata because ó ti ń ní mi lára mo fẹ́ kó oníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó oníkálukú máa lọ lù ẹ̀ mi ò ṣe mọ́ mi ò mi ò fẹ́ mọ́ mi ò fẹ́ mọ́ ẹ wo ẹjọ́ torí ọlọ́run ẹ kàn bá mi yà nítorí pé ó ti ń ní mi lára ó ti ń ní mi lára ó ti ó ti fẹ́ báyé mi jẹ ẹjọ́ torí ọlọ́run ṣó da kí n jábúrò yín àbí kí n jẹ́gbọ̀n yín ẹ kóbìnrin kan á máa ní mi lára ẹjọ́ ẹ ṣàánú mi ètètè wọlé kẹ lọ bá mi mú wa ká sáré káskátà yẹn sí pé a máa dáná sun ni. tí rò yẹ lójú òkú báyìí. kí ni túmọ̀ yẹn kò yé mi. Hmm. ṣe rí àkọ́bí bàbá tó jẹ́ ẹ̀gbọ́n ti tèmi hmm. pásítọ̀ ni. kí ló ní í ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ah, kò sí nǹkan kan. ṣé kéré bóbó ṣé kéré bàbá lẹ́gbọ́n ti tèmi ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀sìn titi wọn ó lòdì sí nǹkan tí bàbá ṣe kété tí bàbá kú tọ́ báyìí ṣé ni wọ́n mú gbogbo ògùn wọn tó do níná ó ń jóná lalalala báyìí ní àfi bí ìgbà tí wọ́n bá ń jáde lẹ́nu sàn. Ah. Ah. tá a lè ṣe sí hmm. ẹ̀gbọ́n ọkùn eh? èmi rò pé bí a mo lè ẹ̀pù yìí bó ti jagbára. èwo sẹ́ẹ̀dì gbogbo ni odò tí wọ́n ju gbogbo àwọn tó jù sí ẹsẹ̀ odò owó gbogbo ló wà. ẹ mo do oògùn àtọkùn. Ah! ọ̀nkú. Eh, ayé ti padà bàjẹ́ báyìí débi ti bá mi. ọ̀nkú eh! èmi ń jáde ni ẹ fẹ́ já wọlé yẹn mo rò ah! pé bóyá mo lè ẹ̀pù yìí bó kọjá agbára mi lè ah! parọ́ tó bá rí bákan náà. ewu ewu ewu ẹ má lọ ojú tó lọ lọ gbogbo bàbá fún ẹ níbo náà ayé mi ti bàjẹ́ ayé mi ti padà bàjẹ́ finally sí mi báyìí. Ah! bàbá bàbá fẹ́dúnlá ò gbọ́dọ̀ kú ò gbọ́dọ̀ kú ẹjọ́ níbo lẹ sí wọ́n sí níbo ní kọ́kọ́ ní sàárẹ̀ wọn àti àti ọ̀. Ah, ah! ìwà tẹ́ wù yìí ìwà káfíìrì báà ni ó burú jáì ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ irú wa tẹ́ wo yìí ó jẹ́ ìwà tó máa ń bí ọlọ́run nú kí ló lè tó bẹ́ẹ̀. Ah! ẹ àfà ṣẹ́rí ẹ máa gbà wá ni torí ibi tí ọ̀rọ̀ dé dúró ń sìn hmm. òun gan fúnra rẹ̀ kò gbádùn ọ̀rọ̀ ayé ẹ̀ mọ́ mo dẹ̀ máa ń kìlọ̀ fún un mo ti kìlọ̀ fún títí pé kó fọ̀rọ̀ ọ̀rọ̀ arábìnrin yìí lẹ̀ arábìnrin jùmọ̀kẹ́ tá à ń sọ yìí àmọ́ kò ń gbọ́ kò dẹ̀ ń gbà ẹjọ́ àfà. oh my god oh my goodness ṣé ọ̀rọ̀ tó yẹ kó máa sọ bíbá ẹ lélẹ̀ ẹ kí ló tó ṣe báyìí náà ìwọ náà wò ṣé adúrú yẹn ni mo fẹ́ máa gbé káàkiri níbo mo fẹ́ gbé wọ̀ níbo mo fẹ́ gbé sí níbo mo fẹ́ tì í sí ṣáwọn èèyàn ni máa fi mí ṣe ẹ̀yẹ ni àwọn parents mi gan wọn gbọ́dọ̀ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ go on pẹ̀lú mi and you are here you are saying you are just saying nonsense okòwò kan sọ nonsense tó yẹ kó jẹ́ kó jẹ́ kó bá mi bẹ àfa kó bá mi wá sojú sọ̀sọ̀rọ̀ gbèsè ayé mi tí gbogbo ẹ̀ ṣe máa tó ẹ wo àfa ẹjọ́ torí ọ̀lọ́ ẹ̀ ṣàánú mi ẹ má dá lóun ṣé gbogbo tó ń sọ yẹn ká gbà wípé ìgbà ìmọ̀ ni but at the same time ẹjọ́ ẹjọ́ torí ọlọ́mọ kékeré ni mi mi ò lè gbé yẹn ẹjọ́ mi ò lè gbé yẹn òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni tẹ́rí tí ọ̀rẹ́ yín sọ tó ń bí yín nú yóò bí yín nù torí pé ara yín kọ òótọ́ ọ̀rọ̀ ni àìní sùúrù yín ló jẹ́ kẹ́ ẹ sọ pé ẹ sunkún ògiri kò tó gidi kankan tẹ́ fẹ́ sunkún ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èyí fún ara yín lè fọwọ́ ara yín jálé agbọ́n o ṣé ẹ di arábìnrin tá à ń sọ pé yìí nígbà tẹ́ pàdé ẹ̀ ó nífẹ̀ẹ́ yín gan-an aláàánú èèyàn ni ẹni tó jẹ́ wípé yóò tún ìgbésí ayé yín ṣe táwọn èèyàn ó mọ òwe tí wọ́n mọ ní ọlọ́nkẹ́ lágbájá nígbà tẹ́ ẹ pàdé ọlọ́run ẹ̀yìn náà sí nítorí wípé yóò dọlọ́mọ láyé nínú kádàrá rẹ̀ ẹ̀yin ni onísábàbí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ti fi wàdùwàdù ẹ ti fi rí edà lórí kọ́. kò sì bí o sì níbẹ̀ yàn lọ́wọ́ a fi wàdùwàdù a fi da ọbẹ̀ gbóná sẹ́nu ṣé ẹ mọ̀ pa àwọn ògbò ọbẹ̀ tí a fi wàdùwàdù dà sẹ́nu nígbà tó bá wà tutù tán ǹjẹ́ ahọ́n tó ti bó yóò ṣe jẹun bí. mi kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ arábìnrin yìí fúnra rẹ̀ gan ti ń rò ó wípé òun ó padà fìyín lẹ̀ irú ẹni yìí tí ẹni tá a lè mọ̀ fẹ́ lọ ni ó ń lò fúnra ara rẹ̀ yóò padà lọ fúnra rẹ̀ ni nígbà tọ́lọ́run bá ti dá lóhùn iṣẹ́ tọ́lọ́run ọba rán yín pé yóò jẹ́ fún nígbà tẹ́ bá ti díṣẹ́ yín fún tán òun wà fún ara rẹ̀ lọ yóò tún wá ṣe oore fún yín débi wípé gbogbo ayé mọ̀ bá yín yọ̀ ìyàwó tẹ̀yìn fúnra yín yóò padà fẹ́ yóò wọlé ba oore ni ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí fún ara yín lẹ gbé kọ́ńtíráàtì fẹ́ṣù tí ah, mi ah. mo bá yín gbé fún mi. èbò ẹ bá mi reverse gbogbo kìíní ẹ bá mi reverse everything mi ò fẹ́ it's too much for me ó pọ̀ jù fún mi ó pọ̀ jù fún mi mi ò lè gbé e. níbi tọ́rọ̀ dé dúró yìí kò sí ní tá a lè ṣe sí o. ẹ wo ìjọ ìjọ afọ ẹ bá mi ẹ bá mi reverse ẹ bá ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àfa ah, àfa ewu ṣìbìtì bó sọ pé ọ̀dọ̀ yín lọ́lọ́run lọ́lọ́run wà ní ejò ẹ bá ń falùkúrá ìbẹ̀ lọ́hùn ejò wọn. bẹ́ẹ̀ni àti bẹ Ọlọ́run ò lé kò sí ṣáájú àti kì í sábà àgbà àfàìṣe ńlàfà ìgbà. ǹjẹ́ àwa lè fi àdúrà ṣáà lè fi bọ́lọ̀ ń fa wàhálà bí iṣẹ́ tọ́lọ́run ò rán yín ẹ ti jẹ́ ẹ. àìnísùúrù yín ló dá gbogbo wàhálà yìí lẹ ọlọ́run fúnra rẹ̀ gan ọba onísùúrù ni nígbà tí wọ́n ka gbogbo orúkọ ọlọ́run ọba bọ̀ nígbà tí ó parí rẹ̀ ó ní òun ní sọ̀bù ẹ láàfin ara rẹ̀ ẹ̀dì sí ní sùúrù ẹ fèsì ní o. àwọn èlé jẹ́ tán ọlọ́ ṣùgbọ́n mo ọlọ́run ó fọ yíyọ. ọlọ́ àfàmù lè jẹ́ tán agbára agbára eh, eh. kó má gbẹ̀mí wọ̀ agbára. ẹ̀yìn ò ṣe padà sí mi. Ah, ẹ mo mà ní ẹ̀dá kan mo dẹ̀ lérò pé solution ló máa jẹ́. yes. ẹ sọ ẹ jẹ́ ká gbọ́. mo rò wípé o ò ṣe fi Jùmọ̀kẹ́ sílẹ̀ kò máa fẹ́ jayé lọ. ṣùgbọ́n wípé ìmọ̀kẹ́ ó kéré ó dẹ̀ wá òkè ó máa rọ́kọ̀ àsìkò sì wà fún dáadáa. understand so ìwà àti jayé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ yín bí ẹ̀ ti ṣe ń bá nǹkan yín lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀kọ́ máa fà á. will you shut your mouth today? Ah, ah. irú ọ̀rọ̀ játijáti wo ló sọ lẹ́nu ìgànnà ẹ gbàgbọ́ ní láì dé àkànmọ́ pọ́wọ́ gidi kan ló fẹ́ bá mi sọ ni kí ni túmọ̀ pé kí n fi Jùmọ̀kẹ́ sílẹ̀ kí n máa tẹ̀lé Jayé kí n máa fẹ́ Jayé kí ni túmọ̀ gbogbo eléyìí alẹ́mi àti Jayé ò lè fẹ́ra wa Jayé jù mí lọ ṣé tí ń dùn ẹ̀ ni orí burúkú ọ̀rọ̀ ló bá mi sọ yìí o orí burúkú ọ̀rọ̀ bá ló bá mi sọ yìí and please please tó bá lọ́rọ̀ kí n tó fẹ́ sọ̀jọ́ kókókókó gbé mi dákẹ́ síbẹ̀ wo sórí Jùmọ̀kẹ́ tó ń wọ̀ yẹn ìyàwó mi ni kò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa sọ fún mi pé kí n má fẹ́ á bímọ fún mi abọkùnrin abúbẹ̀rẹ̀ á jẹyí á dẹ̀ dìgbà fún mi you understand. for your information mo ti lọ ṣe introduction pẹ̀lú àwọn parent ẹ̀ á dẹ̀ ti mú ọjọ́ ìgbéyàwó fọlá mo ti ṣe introduction pẹ̀lú jùmọ̀kẹ́ ó mà dájú o dúró pẹ̀lú gbogbo rárá tó sọ yìí ṣé kí ló ṣe fẹ́ kí woman ṣe ohun náà. díẹ̀ ní talabanu beach eh, because ẹ̀gbọ́n lè gan ọmọ lẹ́sẹ̀ kan ní kan yọ lẹ́sẹ̀ bàbá ẹ̀ o kò yẹ sí díẹ̀ ní tèmi bẹ̀ tó ti gbọ́. bẹ́ẹ̀ni òótọ́ ló sọ díẹ̀ ní tiẹ̀ bẹ́ẹ̀ ló tọ́ and tó bá gbọ́ wípé èmi àti Jùmọ̀kẹ́ à sí ń lọ mọ́ àti travel out ni o. travel out. bẹ́ẹ̀ni. bó la fi fi wá yẹn sí. ó mà ó. oh sorry ibo ló fẹ́ fi jayé sí. that's what i'm saying ìwọ ní ògbó nǹkan tó sọ wúmá yẹn wúmá yẹn wúmá yẹn tún dé má bàyé mi jẹ́ má bàyé mi jẹ́ mi ò lè fẹjà gbé. Ah! Until you came into my life, a brought new joy. Ife tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá my life and change my life. Hey baby. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your refuge. been Ebolotinuwa for the past two weeks. Babe, come on now. I told you when I want to leave this house. My dad dágbére wípé mo lọ sí Ghana. Mo lọ bá business partner me. fún meeting and we did <coughs> several meetings and we, we, we carry out a lot of business níbẹ̀ náà. Ó wà lára nǹkan tó dẹ̀ jẹ́ kí n And why are you asking all this? I, I told you before I left this house, wípé mo lọ sí Ghana. And you permitted me to go. And you know what that asked me to go to Ghana? Ṣé mi ìbèrè lọ́wọ́ èdè tó lọ ni? Mo ṣàlàyé fún mi and you said I should go. Do you think I'm a fool? I don't understand. What are you talking about? Do I look like a fool to you? Ah. Babe, what is going on? Please, tell me what is going on. I don't understand you. Ghana. Of course, yes. I went to Ghana. I'm just coming back from Ghana. Meeting? Of course, yes. lọ ṣe lélẹ̀. mo ti mọ̀ kò bómọ. wá Why are you lying to me? out kí where have I gone wrong how could you stab me like this. yourself ṣorí ọmọ jùmọ̀kẹ́ tó ń wò she is my childhood lover we've been together láti bàtà ti wá ní kékeré and fine we we we were departed for a while àdẹ̀tún àríra wáyé ó lè ti ní àdéhùn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tàtijọ́ sọ fúnra wa and I have no choice than to go for her and get her married and besides Jai I can't marry you I can't marry you for crying out loud ó jù gbogbo nǹkan ló fi jù mí lọ you're older than me jọ sọ fún mi níbo ni mo fẹ́ gbé ẹ̀wọ̀n báwo ni mo ṣe fẹ́ ṣe how do I want to do it how do I want to explain it to my parents that you are my wife báwo ni mo ṣe fẹ́ ṣe. Follow me. come on here. Ó dájú mà ní ẹ̀. mi. Fọlámi, o lè dúró síwájú mi tó ń sọ me, mi wípé mo ju ẹ lọ. Ṣé o ṣe mọ̀ wípé mo ju ẹ lọ ni? Kí ló fẹ́ kí n ṣe fún tí mi ò ṣe fún ẹ, Fọlámi? Gbogbo nǹkan tó fi fẹ́ ọkùnrin ni mo fi fẹ́ fún mi alẹ́gbè ìwọ ni mo fi fún kò sí nǹkan tí mo ní láyé tí mi ò fi fẹ́ Fọlámi Fọlámi wáyé. Listen. I can explain myself. Explain? I can explain myself to you. There's no need for explanation. <sighs> Father, what a man is here? Yeah, yeah, I have so much to talk about. sáyé mi lè lọ́wọ́ mi ẹ̀fọ́n mi kò lè ṣe báyìí fún mi you be my last hope you be my joy you be my life you be everything to me. tiẹ̀ wojú mi àtọ́ ẹ eh, what's going on. ẹ jẹ́ kí n ní ọ́fíìsì mi. ẹ wo dọ́tọ̀ mo mọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún mi ẹ má dẹ́rù bà mí kí ló ṣẹlẹ̀. actually àwọn responsive treatment But I need to sort personally. òun ló ń sunkún ìkọ̀dẹ̀ sọ̀rọ̀ abirikú lè lè báyìí tó lọ. she will be fine. ìfẹ́ tó sọ̀rọ̀ àpọ̀ kò ní tú àká. tinubu ṣe ṣí mi bá ò bá rí inú mi rí inú mi. so ẹ má wọrí tábà tí bí bàbá fún ọ ní treatment for you. àwọn bí àwọn bí àwọn bí àwọn bí àwọn bí. ẹ kú tọ́jú madam máa kí ẹ̀yin lẹ́kọ̀ọ́ tọ́jú doctor what is going on ṣé ibẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ah, ó dẹ́rù bà mí gan like nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni kẹ́ sọ fún mi anything tó bá rò ní kẹ́ sọ fún mi. actually kò sí nǹkan tí ó ń dẹ́rù bà wá ní nǹkan tó ń ṣẹlẹ̀ akọ̀mọ́ ní láti refer madam lọ sí psychiatric hospital fún necessary treatment wọ́n need. They need that tètè ṣe very fast because we only ìtọ́jú. Take it easy. Take it easy. No, I don't to I'm not even doing to myself. I ní láti bẹ̀rù. Take it easy. To the right place. Náà là ń gbé wọn no ẹni tó bá lọ sí psychiatric home mi ò pé ó ya òwe for reset. tinú Relax, please. Relax, please. kò yẹ kó máa wà ní àárín àwọn èèyàn kò yẹ kó máa gbé láàrin àwọn èèyàn ah! ìka ní ọ̀dájú nìyẹn kò yẹ kí ọlọ́run jẹ́ kémi àti ẹ mọ̀ rárá dúró obìnrin yẹn yàgbèrè ládùúgbò gbogbo tó ti gbé ṣe nígbèsí ayé ẹ ọmọkùnrin yìí ó máa dájú ó máa yàkà ẹ̀dá o ìwádìí máa gbé ìgbésí ayé aláyọ̀ báyìí ṣé o mọ̀ pé ẹni tó ya wèrè kò yàtọ̀ sí pé ẹni tó ti kú because kò lè mọ nǹkan tó ń ṣe mọ́ kó tó jẹ́ kí woman parí ayé ẹ̀ sí. my dear nice ju gbogbo um, ní ìṣẹ̀lẹ̀ sí láyé ìlọ. ṣorí gbélé tó ń sọ nípa yìí kò ń ṣọ̀rọ̀ díẹ̀ ká sọ́ọ̀sì àtọ̀ ọ̀sàtàrọ̀ mo ti ń káàkiri tí mo lọ sí mo kí n tiẹ̀ wọlé kí n fẹ́ṣìn náà kí n kí n relax. tí màá fi bàtà gba etí ẹ káyà fẹ́ yọ. o fẹ́ wọlé síbo wọlé sínú bíbá o fọ́ nìgan o wọ wọlé kọ̀ wọlé ní so wà wọlé sínú bí àbí gbọ́ gbọ́ láti èmi lọ èmi pẹ̀lú ẹ̀ a ò ṣọ̀rẹ́ mọ́ a ò ṣí ọ̀rẹ́ mọ́ please and gbólé yàrá má wà mí wá mọ́ because <laughs> kìtẹ̀ ni èmi fà máa kókó láìpẹ́ kò sọ̀rọ̀ ẹ̀rin máa kó kúrò má jẹ́ kí n rí ẹ mọ́ lọ́dọ̀ mi yes now nítorí pé ìjọ tí ọlọ́run bá máa fi ìyà jẹ ẹni bíi tẹ́ni bí wàá máa kéré ẹ̀ mi ń gbọ́dọ̀ dúró tó sí ẹ̀ because èmi ò bẹ́ẹ̀ jẹ́ gbì mi ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ kú gbì ó jọ sàn. ìwọ gọgọ ni kò dá jẹ gbogbo ìyá ẹ pátápátá. aṣọ tani ah, jọ ṣé ìwọ ni wọ́n fẹ́ yà sínú five thousand naira àti cbn fẹ́ ṣe àbí kí ló mú ìbá ìwọ máa nì àbí kan ṣí ẹ ni ah, ah. ìwọ ni ní kíni. ṣé òun fi style yìí kúrò nínú ẹ̀. style èmi màá fi style yẹ nínú lẹ́nu èmi ò lè pẹ̀lú style mo ń lé ẹ̀ straight mo ń lé ẹ̀ gangan bọ́ síta kí ló mean by style who are you o fọ́ ni gan ìka jatijati màá dúró kó pa mí àbí ìwọ tó lè ṣe lè fún èèyàn kan yẹn kò sí tó lè ṣe fẹ́ dala ibi tẹ̀bi tèmi bá ìjọ jatijati mr man wá jáde kíákíá ó ti ń pẹ́ jù because mo ṣe ń rí ẹ yẹn èmi gan ti fẹ́ máa dàbí ẹ̀ ṣe ló dàbí kí n mọ̀ bẹ̀ tàbí nǹkan kan kí n bẹ̀rẹ̀ sí gún ẹ̀ so mi ì dẹ̀ fẹ́ jọ ìwọ ni ìka ìka èmi ò dẹ̀ fẹ́ jọ ìka Please, master! Idiot! Ìkà! Káfí máa yà wọ́n ló last. Tinubu ṣe ṣe bí ìgbà ò bá rí inú mi, rí inú mi. Inú kan mo lò sí ẹ, má lónú méjì ìfẹ́. Àwọn bí, your refuge jùmọ̀kẹ́. jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ iṣu orí mi ni mo ti wà ní reception yẹn láti for like two hours nísìn tí mo dúró díẹ̀ mo ní kó bá mi pè é wọ́n lọ sọ wípé ò fẹ́ rí mi kí ni mo ṣe ẹ kí ni mo ṣe òde tí wọ́n ń lo tí ṣe bẹ́ẹ̀ ni pé ò rí mi kí má ṣe báyìí fún mi. you're really stupid. what have I done wrong. yeah you're crazy. Ah, ah, Fọlámi lẹ́nu tiẹ̀ sí èmi. Fọláni, you really have some guts, you know. Kí ni mo ṣe? Kí ni nǹkan tí ìwọ ṣe? Kí ìwọ máa lanu máa béèrè lọ́wọ́ tèmi pé kí ni nǹkan tó ṣe? Fọláni, ìkà ni ẹ. Ọ̀dájú ni ẹ. Ah. Yes, because I can't imagine pé èèyàn máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Somebody would be that nice to you like that woman was. Why they peer about that ah. way? You really heartless. Hmm. Hey sórí ìwọ ojúmọ̀kẹ́ sórí gbogbo nǹkan tó tó tó tó gbọ́yìn àbí tó rí àbí tó lè kà kò kò kò kò ní ìṣù tó ń bè lọ títì sórí sábàbí ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹ sábàbí ni ìwé tí ilé àwọn òdìbò kan kọ́ kárọ̀. quiet I mean keep quiet. ó ti dákẹ́ ó ti dákẹ́. I must really be stupid to you yeah o stupid ni tí n bá stupid o ní máa sọ fún mi kó máa try láti máa explain what I already know and you still trying to sugarcoat it. Mm, sugarcoat ẹ sórí ìwo torí tiẹ̀ náà ni mo ṣe ṣe gbogbo wàhálà tí mo ṣe kó ṣe torí kankan torí tiẹ̀ ni. you know what. Eh? mo mọ mo gbà already báyìí pé mo ti waste so many years already I know oh. tí èèyàn bá sọ owó nù ọ̀ tó bá lose owó in business ó sì lè recover ẹ̀ padà but in life a time wasted. Because sí bí èèyàn ṣe recover but I'll pick the pieces of my life again. Falami mm? you know what I do not want to ever I mean ever see you again. Uh -uh. Yeah and I mean it ṣúrí gbogbo tó ṣẹlẹ̀ torí tiẹ̀ náà mo ṣe ṣe torí future wa méjèèjì ni torí future wa ni òde ìjọ torí ọlọ tó bá tiẹ̀ gbogbo nǹkan ló ti fẹ́ tí mo ní sójà tí lọ. kó wá Oh, God! ayé méjì máa bàjẹ́ ni èrè torí ṣìnà jẹ ló jẹ yẹn acid mo dà sí la ayé máa bàjẹ́ ni ọlọ́pàá tún fẹ́ gùn náà rí lẹ́nu ẹ̀yìn olórí burúkú yìí. ọgbà ayé mi ti bàjẹ́ acid. alágbára alágbára ní bàbá ní bàbá alágbára alágbára ní ọmọ ní ọmọ alágbára ní ẹ̀mí mímọ́ alágbára ní mẹ́ta lọ́kan. Hmm. gbọ́ ẹ̀yà dùn ohun tí mo rí níwájú yín ní agbára púpọ̀ èèyàn lánàá o ẹ tó gbọ́ ẹ máa tàn káàkiri gbogbo ayé ni yín. báyìí ni ọ̀nà ló ṣe ń lọ. ẹ ga débi pé ẹ̀rù a máa ba ẹ̀yin fúnra yín ẹ wò ó ń yowó kẹ máa là kọjá ẹ wò kò jẹ́ nǹkan kan nínú ibi tó lódùmarè mú yín lọ mm. ògo tó máa hàn sí gbogbo ayé ni ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ kóra yín níjànú dáadáa ẹ gbọ́dọ̀ sojú kòkòrò ẹ gbọ́ mi dáadáa tẹ́ ẹ bá fẹ́ kí n tí mo sọ yìí ṣẹ ẹ gbọ́dọ̀ ṣe ojú kòkòrò ẹnìkan ń ṣe kinní yìí kíni náà bá wọn ṣe ẹ gbọ́dọ̀ ṣe o ẹ gbọ́dọ̀ nítẹ́lọ́rùn lórí ohun tí olúwa bá ṣe fún yín tẹ́ bá ti ṣe yín ẹ wò ó tààrà àtọ̀lọ̀ náà yín kò sí wàhálà mọ́. èmi ń pè ní tí bá ti ṣubú. ẹ̀wọ̀ dáàdì ẹ̀wọ̀ ṣé rí mi ní parọ́ fún gbogbo tó ń ṣẹlẹ̀ sí mi ó ti sú mi. Hmm. ó ti sú mi with the level of my education káàdì mo kàwé i'm a graduate. ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ń sọ ọ̀rọ̀ fún yín ẹ̀mú iṣẹ́ tí mo bá wọn ṣe ṣá pẹ̀lú bó ṣe lé tó iyẹ̀pẹ̀ ni mo máa bá wọn wà nínú odò. nígbà tí wàá ṣiṣẹ́ tán ìgbà míì gan-an wọ́n máa lágbára fún mi ó lè má fún mi lówó ìgbà míì dè kiri táwọn máa fún mi lówó yìí hmm. ò ní tó nǹkan hmm. dájú ojú òun ni mo fẹ́ ah, olúwa mi hmm. tó lọ́ bá ṣe lójú tẹ́ rí ọjọ́ iwájú yín ẹ̀ ní sọ tẹ́ ẹ̀ mọ́ owó tí mo sọ fún yín ni kẹ́ ẹ ṣàbójútó kẹ́ ẹ kíyèsí tẹ́ bá ti kíyèsí kò sí wàhálà mọ́ àlàáfíà ni fún yín. ẹja gbàdúrà ọba ayérayé gbàdúrà fún ọmọ rẹ. àmín Jésù. Until you came into my life, a brand new journey. Ìfẹ́ tó ń ṣan bí òkun, ìfẹ́ látọ̀run wá. Come into my life and change my life. I will be, I will be, I will be, I will be, I will be your refuge. I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be, I'll be your Superman, Superman. Agbára, Agbara, ìfẹ́, eh, eh. kó wá gbẹ̀mí wọ̀, Agbara ife, gbẹ̀mí wọ̀.